bẹ̀rẹ̀ o a ti bẹ̀rẹ̀ ẹ turkey la wà lọ́wọ́lọ́wọ́ báyìí tí ẹ ti ń wò wá nílé níbi tí a ti ń ṣe a ti ń ṣe rálì tiwa àwọn èèyàn ṣì ń bọ̀ o wọ́n ṣì wà lọ́nà tí wọ́n ń pọ̀ tí wọ́n yapa tí wọ́n fẹ́ bá wa péjú pèsè sí rálì Odùduwà nation tí à ń ṣe lónìí èmi nìkan kọ́ ni mo wà ní ibi tí a ti ṣe lénìí àwọn èèyàn pọ̀ ńlẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí Marcus lórúkọ tèmi ìjìnlẹ̀ ní orílẹ̀-èdè Turkey lára àwọn tí a wà níbí lénìí kí a máa fi ọ̀rọ̀ kí a máa fi wá wọn lẹ́nu wò díẹ̀díẹ̀ kí ni ohun tí wọ́n rí sí Odùduwà nation àti orílẹ̀-èdè location confusion ó dáa ṣe fẹ́ dá wa lóhùn ok ẹ kọjá síbí sàn torí òun ṣàlè a lè gbọ́n yín sílẹ̀. ẹni àkọ́kọ́ tí a fẹ́ kọ́kọ́ bá sọ̀rọ̀ lára wa lẹ́ni tí a jọ wà ní Taksim Square níbi tí a ti ń fi ẹ̀wúnú wa hàn lórí nǹkan tí à ń là kọjá tí àgbàgbà jùlọ àwọn èèyàn wa tí wọ́n wà Nàìjíríà tí wọ́n ń là kọjá àti bí wọ́n ṣe ń ṣe ilẹ̀ wa àwọn ni ẹ bá wa dárúkọ yín sá. Comrade Olúwọlé ọmọ bíbí ilẹ̀ Odùduwà ní tẹ́ ẹ bá ti rí odl movement turkey Odudua descendant liberation movement ní orílẹ̀-èdè turkey wọ́n ní àìsí bẹ́ẹ̀ ni àìbá wọn dá sí bó o bá ń gbọ́ gbègbègbè tó o bá bá wọn gbé wọn á gbé sẹ́yìn kúnlẹ̀ láyé àtijọ́ ṣùgbọ́n lóde òní tó o bá ń gbọ́ gbègbègbè tí o bá bá wọn gbé wọn á gbé sínú ìyẹ̀wò ẹni ẹ̀sà kí ni à ń ṣe lẹ́nìí sà. ní báyìí àwa wá síbí láti wá fi ẹ̀rọ nù hàn pé ó tásìkò ó kó mú wọn lẹ́rú ó dópin a ò lè máa wo bọ́n ṣe ń ṣe àwọn ọmọ wa bọ́n ṣe ń ṣèlú wa tí gbogbo ẹ̀ ń dojúrú tí à lẹ́nu ọ̀rọ̀ tí à lẹ́nu nínú ilẹ̀ bàbá wa èyí ló mú wa dúró gẹ́gẹ́ bí ọmọ Oòduà pé àsìkò tó láti dìde ká jà fún ẹ̀tọ́ wa ẹ jẹ́ ká pín kò sí díṣù bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wà lórí ọwọ́ wa kẹ́rìbọ̀dì mọ nǹkan tó ṣòwò lé lórí kó mọ èrè tí ó jẹ gbogbo ìnira yìí pọ̀ jù a lè sọ̀rọ̀ a lè ṣu a lè tọ̀ kí ló dé ẹ wá nísìnyí gbogbo wa ti múra wa lóṣùṣù ọ̀wọ̀ nílé lóko yorùbá dìde pé ó tó ká wà lórí ọwọ́ wa so ìdí tèmi náà fi wà ń bì ni pé a gbọ́dọ̀ dìde jà gẹ́gẹ́ bí ọmọ òdùwà láti gba ẹ̀tọ́ wa láti mọ báyìí máa tò ìlú wa fúnra wa. láti mọ bí a ṣe máa tò ìlú wa fún wa àwọn kan ń sọ wípé ilẹ̀ Yorùbá pé a lè gbà a lè gbà ǹjẹ́ ṣe nígbàgbọ́ pé a lè gbà ilẹ̀ Odùduwà sà. Eh, níwájú ọlọ́ àti èèyàn a ti gbà ni kì í ṣe pé a lè gbà. <laughs> a ti gba ilẹ̀ Odùduwà lọ́wọ́ àwọn amúnisìn. Hmm. àwa làwa ń fún wọn lóúnjẹ jẹ táwa rọ o a ti gba a ti gba òmìnira yìí àwọn ni kán mọ bọ́ yìí máa ṣera wọn lọ́hùn. kán máa ṣera wọn mọ bí wọ́n ṣe eh, máa ṣera wọn nílé. àsìkò ti tó mo eh, dúpẹ́ lọ́wọ́ àwọn tilé lóko tí wọ́n ń dìde láti ṣe ẹ̀tọ́ wọn tó ń fi hàn pé òótọ́ ni Oòduà gbọ́dọ̀ dìde dúró adé ti dìde nìyẹn o gbogbo tá a bá dáwọ́ lé a máa yọrí sí rere. ẹ eh, kí a tó fi yín sílẹ̀ sà kí ni kí ni ọ̀rọ̀ ìyànjú tẹ́ ẹ ní fún àwọn ọmọ Odùduwà tí wọ́n pàápàá jùlọ àwọn tí wọ́n wà nílé àti àwọn kan sì sọ wípé kò lè bọ́ sí nàláì nàláì kí ni ọ̀rọ̀ ìyànjú yín fún wọn. ẹ ṣe ogun olótù ọ̀rọ̀ ìyànjú èmi ò jú pé ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ẹ kò lè bọ́ sí nàláì nàláì rọ ó ti bọ́ sí ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan àwọn nǹkan tó ń jẹ ọ́ ní àìrìnpọ̀ ejò ló ń jọmọ ejò níyà tó tó ṣe bí òwe ẹ̀yìn àgbà hmm. ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan tá a bá dìde dúró tá a mọ̀ pé òkè lágbájá yìí nǹkan tó ń sọ nǹkan tèmi gbọ́dọ̀ náà máa sọ ni bó o tẹ̀ wọ́n bẹ̀ ò sí bẹ̀ máa sọ láti jẹ́ kán mọ̀ pé o gbọ́dọ̀ ṣeé ṣe àsìkò ti tó fún wa láti dìde jàjà yìí ẹ má ẹ má ẹ má bínú sá ìbéèrè kan wọlé kí a tó fi ń lẹ̀ ìbéèrè kan wọlé wọn ní ṣebí ìlú òyìnbó lẹwà ẹ̀ ń gbádùn pé kí ló wá dé tí ẹ fi wá fẹ́ jẹ́ kí orílẹ̀-èdè Odùduwà kí wọ́n gba òmìnira bó lè jẹ́ pé lóyìnbó lẹ́wà tẹ̀ ń gbádùn tí ó jẹ́ pé ẹ̀mí wàhálà kankan. èmi gẹ́gẹ́ bí èèyàn kan ní ọdọọdún mi ò lè ṣe kí n má wálé hmm. ìyàwó àtọmọ àtẹbí àtara ń gbé ìlú Nàìjíríà báwo mo fẹ́ dá wà lóyìnbó tí mi ò ní máa ronú àlàáfíà tiwọn hmm. àlàáfíà wọn jẹ mí lógún tó mẹ́mi gan wá ṣiṣẹ́ lókè òkun nìyẹn tí ìlú mi bá sọ tó rọ̀ ṣé mo máa wá sókè òkun wá máa ṣe é ọmọ máa ṣe kágò ní tí mo bá yín sọ ìdí tí mo fi ń ṣiṣẹ́ yìí ọ̀ tí mo fi ń sọ̀rọ̀ yìí kò ju pé kí ìnira ìdẹ̀ra kó bá gbogbo wa àlè tọ̀ yẹn ó gbọ́dọ̀ dópin ẹ̀tọ́ wa ní ìlú wa ní a gbọ́dọ̀ jàǹfààní gbogbo tá a bá níbẹ̀ mi ò sí lọ́kòkun pé mi ò wálé ọdọọdún lèmi ń wálé ẹ bá fẹ́ béèrè màá fún yín ní gbogbo details mi ọdọọdún mo gbọ́dọ̀ wà níbi yẹn mo lò kéré ni mo lò oṣù mẹ́ta ìyàwó àtọmọ ń gbé bẹ̀ ẹ ṣeun gan. ẹ ṣe gan púpọ̀ sà ẹ̀yin èèyàn wa nílé òun náà ni ẹ ti ń gbọ́ látẹnu comrade látẹ̀kan Tazeen Square ni a wà báyìí tí a ti ń gbé ohùn sí afẹ́fẹ́ tí ẹ ń wo ojú wa kitikiti káàkiri orígun mẹ́rin àgbáńláyé ní orílẹ̀-èdè Turkey gbogbo ẹ̀yin tí ẹ bá mọ ìtàn Turkey dáadáa tí ẹ bá sì mọ ìtàn Bíbélì pàápàá jùlọ ẹ̀yin tí ẹ pèrè ayé ní Kristẹni agbègbè bíbáyìí ni a gbọ́ wípé wọ́n sọ ọ̀gbẹ́ni Stephen Apostole Stephen lókùúta pa sí níbẹ̀ làwọn àbáyìí tí a dúró tí a ti ń fi ẹ̀hónú wa hàn látàrí nǹkan tí à ń là kọjá ní orílẹ̀-èdè location confusion ti ọmọ ẹlẹ́ran wa ti ó ń jẹgun ọmọ aláṣẹ wa ń wọ àkísà tí ọmọ ọbọ wa tí ó ń ṣe bí ẹrú nílẹ̀ bàbá tiwa tí ó bí wa lọ́mọ a lè díjú kí a lè sùn kí a di ojú méjèèjì ẹ ẹ jẹ́ kí a wá ẹni tí a lè fi ọ̀rọ̀ wa lẹ́nu wò lẹ́ẹ̀kan sí ṣe fẹ́ bá wa dá sí ọ̀rọ̀ sà ẹ ní fẹ́rẹ́ jogi ẹ sáré bá wa dárúkọ yín fún àwọn èèyàn wa nílé kẹ́ bá wa gbóhùn sókè dáadáa Ọlákúnlé ni à ń fọ̀rọ̀ wa lẹ́nu wò báyìí ẹ ọmọ Odùduwà tọkàntọkàn takuntakun ọmọ Odùduwà taratara ẹ kí ni ó gbé wa wá sí ibi báyìí lénìí. Nigeria ń ṣe celebration of ẹ bá wa gbóhùn sókè díẹ̀ sá. àwọn celebrate celebrate Nigeria Independent Day today but àwa Yorùbá jáde wípé àwa wá protest pé a fẹ́ jẹ́ Nigeria hmm. pé kan free ìwà kan jẹ́ ká lọ. kọlọmọdọmọ yẹ ẹ gbé. yes because ni pé a kì í ṣèdè kan hmm. a kì í ṣèlú kan láti ilẹ̀ àwọn ìlú tí ò tẹ population ò tó wa ní all those Europe wọ́n dá dúró náà and they are doing very fine. àti ẹ pé population Malta kò ju four hundred lọ. yes a ní resources tó yẹ pé a lè ó lè sustain wa there is a lot of things most of àwọn tó wọn bí by graduate a lot of people because position ní Naija ló gbé wọn wá sí Turkey bíbá ìtíṣẹ́ wọn wà ní ìtíṣẹ́ wọn next week àìfún tó ló fọ́ máa padà sí ìlú wọn ni but because people position wey ló fà tẹ́ fún bọ́ọ̀lì fíwọ́ àlọ́ yìí they are just looking for what to how to survive so it's not pé bóyá o yẹ sí so kọ́lá jẹ́ kí everybody divide it's not by we are not fighting we are not fighting anybody just everybody máa lọ. ká everybody máa lọ nílò ẹ. Hmm. kán kán ṣíwálẹ̀ kán jẹ́ ká máa because kò sí kankan tó improve tó improve Nàìjíríà kò impress wa rárá tó bá lọ sí Nàìjíríà gan you are not free kò sí security kò sí anything kò sí kankan tó move and àwọn atajẹ́ yorùbá yìí gan we have suffered a lot okay from from example now téèyàn kan máa travel abroad tó ní naija tó wá sí abroad gbogbo family they are focused on you because they believe abroad is is is a place that when you come you just start picking money. Mm -hmm. Hmm. kò dẹ ọmọ pé kò rí bẹ́ẹ̀ ṣé wọn kò kò sí kan kò sí sí bíbá yìí but wọn understand so tó bá everybody buy free but àwọn ọmọ olúwọn bíbá buy. tó bá tẹ̀ máa travel níbọn ṣe ń travel now ẹ we other country most of South Africa one kì í ropin see other country but she ń me there's a lot of people ibà buy money. ní ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ wọ́n fẹ́ deport sínú ìjà wọn máa ní compound wọn bẹ́tà pé Come deposit. because ibi tó ń lọ bìlì pé ibẹ̀ yẹn òun ṣe ibi tó ń lè stay mọ́. tó ń lè dúró sí. so but ẹni tí o bá ti ń travel kó lọ sí other country kó mọ ẹwù ẹwù ẹwù bíbá yìí look at all those places look at the environment ẹ̀yin náà ẹ̀wò náà ẹ̀wò environment yìí ẹ̀wò ẹ̀wò ẹ̀wò gbogbo everywhere just mention one place tó rí báyìí ní Nàìjíríà just one place ọ̀pọ̀ gbogbo ta ní tẹ́ bá ń lọ ní street wọn ẹ máa rí gbogbo ẹ̀ náà very smooth very clean. so nǹkan tó ṣẹlẹ̀ ní bẹ́tà kan jẹ́ kó fi ìwà kan ká máa lọ. kọ́ lọ́mọdọ́mọ yẹ ẹgbẹ́ ẹ ṣe mi wà bíbà yìí mo fẹ́ ìyàwó náà but family mi wà náà jà. ó fún wa ní òdúdú ẹ jẹ́ kí a tún fi ọ̀rọ̀ kí a fi wá ẹlòmíín lẹ́nu ó sa bàbá wa amakinye kú o ẹ kú pẹ̀lú àṣẹ lọ́wọ́ ọlọ́run ọba ìgbà tí iṣu Odùduwà bá máa jiná wọn ò ní fi àti èmi àti ẹ̀yin wọn ò ní fi wá ṣàwátì o ẹ̀sìn kò rọ̀jò o ẹ kú bí gbogbo ilẹ̀ yìí náà ṣe gbà o bó ṣe gbà náà nìyẹn o ẹ a pé elédùn á wa ṣe ẹ ẹ bá wa sọ̀rọ̀ ní fẹ́rẹ́jókè látàrí nǹkan tí à ń ṣe lónìí sá. Um, ẹ kọ́kọ́ bá wa dárúkọ yín fún àwọn èèyàn. orúkọ ibi náà sọ̀rọ̀ ọmọ bíbí ìlú ìpẹ̀rù akẹ́sìnbálẹ̀ ọjà lóde six kọ́tà ìṣẹ̀lẹ̀ náà fẹ́ ronú hàn nípa ìdàrúdàpọ̀ tó ṣẹlẹ̀ nàìjíríà pé àwa ọmọ Oòduà òtítọ́ àsìkò tàfẹ́ dádúró èmi kò sí gbé tá a bá jí lójúmọ́ báyìí tá a máa gbọ́ nísìn nípa nàìjíríà wọ́n pààyàn mẹ́wàá wọ́n pààyàn twenty ọjọ́ ọ̀la fẹ́ ṣìyẹn gbà <laughs> kí ló dé nípa ipa yìí ti pọ̀ jù so àsìkò ti tó fún àwọn ọ̀dọ́ àbẹ́ẹ̀dẹ̀ làwọn kan sọ pé nàìjíríà nàìjíríà pé kò lè ṣeé ṣe èmi nígbà pé kò lè ṣeé ṣe wọ́n ní àgbàjọ la fi sọ̀yà tí wọ́n bá sọ̀rọ̀ ata dira mú pé sẹ́ẹ̀kì ní ìyá láti ṣe ó ti dandan ó ti ọlọ́run á gbà fún wa ni àwọn òṣìwájú onímọ̀ náà ṣe ṣe kò dìgbà tí wọ́n pé twenty thousand àbí thirty thousand kì í ṣe gbogbo èrò la fi ń ṣe ẹgbẹ̀yàn mẹ́rin márùn-ún náà ló dúró tọ́ndẹ̀ fi èrò nú wọn àwọn tó jẹ́ oníkiri àwọn tó jẹ́ ìtọ́ ìpínlẹ̀ wọn bá rí wọn wọ́n ṣe kí ni wọ́n á dìde lórí àpò àwọn ọmọ yìí tó ń sọ̀rọ̀ yìí jẹ́ ká gbọ́ tẹnu wọn tó torí ẹ̀ wọ́n tá à ń ṣe yìí ṣùgbọ́n nígbàgbọ́ pé ó ti ṣe bẹ̀ fáwọn alálẹ̀ ìlú wa wọ́n á ti wà lẹ́yìn ìbéèrè kan wà tí àwọn èèyàn ń béèrè ní táwọn kan pàápàá jùlọ àwọn tí wọ́n nígbàgbọ́ pé a lè gba òmìnira ilẹ̀ Odùduwà ní ẹ kúrò nínú orílẹ̀-èdè location confusion wípé ẹnu Yorùbá ò tí kò ẹnu Yorùbá ò tí kò pé tẹnu wa ò báyìí tí kò tán wípé a lè gba òmìnira kílẹ̀ lè sọ sí eléyìí sà. ẹ ní ti tèmi ẹnu Yorùbá ò pẹ̀lú ọkọ̀ láti gbàtà láti táyé ló ti wà bẹ́ẹ̀ ẹnu wa òkú náà lẹ́bẹ̀ẹ́ pẹ̀lú ẹ̀ náà àwọn tó tó pẹ́ ẹnu wa òkú ẹnu wa òkú àwọn tó bá máa ṣe á èmi ò nígbà pé kò lè ṣe é ṣe tó pẹ́ ẹnu wa òkú tẹnu wa bá ti kù díẹ̀ àwọn tó bá lè ṣe ẹ̀ ní wọ́n ṣe kí ni kíkọ́ dìde. kíkọ́ dìde kàdé jáde ọlọ́run àfún wa ṣe. àmín sà ẹ ṣe gan sà ẹ kí ni ọ̀rọ̀ ìyànjú tí ẹ lè gbà ẹ ní nàìjíríà báyìí a gbọ́ gẹ́gẹ́ bí àtẹ̀jíṣẹ́ tí mo rí gbà wípé ìpínlẹ̀ èkó nìkan ni wọ́n ti ń ṣe ìwọ́de gbogbo àwọn ìpínlẹ̀ tó kù ní gbogbo ilẹ̀ yorùbá pàápàá jùlọ ìpínlẹ̀ èkìtì wọn ni wọn ìpínlẹ̀ ondo wọn ti da dss síta wọn ti gba bánà wọn gba flyers wọn gba aṣọ lọ́wọ́ àwọn ènìyàn nípínlẹ̀ ọ̀ṣun a gbọ́ wípé wọ́n ti gbé àwọn kan ìpínlẹ̀ èkìtì bákan náà bákan náà nípìnlẹ̀ ọ̀yọ́ wọ́n ní àwọn jagunjagun orílẹ̀-èdè confusion location confusion àti àwọn ọlọ́pàá àti DSS àmọ́ bóyá òótọ́ ni àbí irọ́ torí àti ìfi ìdí ẹ̀ múlẹ̀ wọ́n ní wọ́n ti rọ̀gbà yé ilé olóyè Sunday Igboho kí ni nǹkan tí ẹ rí sí eléyìí sá. ẹ ṣe rí kò sọpọ́n kí irú ẹ̀ ṣẹlẹ̀ so pé bóyá wọn ò ní wọn ò ní gbìyànjú àwọn náà máa gbìyànjú àwa la máa ṣe kí ni àwa la máa sọ pé sẹ́ẹ̀ à ní gbà tàbá ò pé bóyá torí pé wọ́n ń kó wa wọ́n ṣe kí ni kọ èèyàn mẹ́rin ló fẹ́ kó kí gbogbo wa tí gbogbo wa bá ṣetán láti jáde síta wọ́n kó wọn kó wọn tì so ọ̀rọ̀ pé gbogbo ẹ pé wọ́n ṣe kí ni kọ́ máa kó yẹn máa ṣe gbàgbọ́ àwọn èèyàn wọn bẹ̀rù ẹ má jẹ́ ká bẹ̀rù ṣé ìlú náà wà yìí sí ìdàgbàsọ pé wọn kì í kóyàn ni bẹ́tà wá síbi ìsìyà àjà akọ̀rọ̀ dúró àdẹ̀wọ̀ ọṣọ ta fẹ́ wọ̀ àfi ìrú àwọn ni wọn ò lè sọ pé torí àwọn ọlọ́pàá kan ti wá bá wa bí wọn ní kí làṣà lè sọ pé táà ń ṣe fún wọn so a ní ráìtì láti ṣe a lè sọ fún wọn pé kọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la fẹ́ tí o mọ̀ pé lágbára ọlọ́run wọn láǹfààní káwọn èèyàn máa bẹ̀rù pé ìgbà tẹ́ ẹ̀ bá ti jà tẹ́ ẹ̀ gbé bọ̀dá ni tẹ́ ẹ̀ jẹ́ kí táwọn kan bá gbìyànjú ẹ̀ àwọn ìlú àgbáyé orílẹ̀-èdè míì lágbàáyé wọ́n ṣe kí ni wọ́n dìde wọ́n dẹ̀ tì wọ́n lẹ́mọ̀ọ́ lágbára ọlọ́run àwa láti wá jà àfẹ́tàjẹ̀ sílẹ̀ kí kíní tó tẹ̀ wá lọ́wọ́ nírọ̀rùn nírọ̀sẹ̀ láfẹ́ àdẹ̀fẹ́jà so àwọn náà múra ìjà wá akọni pé ká sọ nítùbínùbí so kọ́tẹ́mì rí fẹ́lẹ̀ káwọn èèyàn má bẹ̀rù kan jáde àwa Yorùbá a ti máa ń ní kíní ẹ̀jú bẹ̀rù bẹ̀rù yìí a ti máa ń ní jù ojú ẹ̀ eh, eh, màjàmásásẹ́yìn àwọn là ń ṣe ẹ jẹ́ ká dìde àsìkò tó láti dìde ẹ yẹ wo àwọn ẹlẹ́yà kejì àwọn Ìgbò wa wọ́n ń jáde pẹ̀lú pé wọ́n ti wọ́n lẹ̀ wọ́n ń jáde wọ́n lẹ̀ ń ṣe nǹkan tó ń ṣe wọ́n ń pa wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú wọ́n ṣe kí ni wọ́n ìtúndúró náà ni ìyọ̀mọ́ ìlọ́fẹ́ pa ilé ètò túmọ̀ sí pé ẹni tó bá máa kú ló máa kú ẹni tó bá máa kú náà ló máa kú. àwọn tó kò òmìnira àwọn mélòó ni wọ́n gba òmìnira ìtànsọ yìí. wọn ò ju péréte lọ wọn pọ̀ so wọ́n lè ṣe kí ni wọ́n jà fún wọ́n dẹ̀ gba òmìnira tí gbogbo wa tàṣọpá à ń ṣe tá à ń celebrate lọ́jọ́ ti ṣe náà kọ́ ló gbà náà ẹ wá mú orílẹ̀-èdè náà ẹ wá sọ́ dìdàkudà mọ́ wa lọ́wọ́. ìyá wa adúnláwọ̀ fáyọ̀kẹ́ Susan amak Benjamin akínyìn ẹ ṣeun púpọ̀ àríbẹ̀ ṣe ń ṣàwà látẹ̀wọ́ ní ojú agbágbé ní ọ̀sán tí ò ní. ẹ bàbá wa kí a tó máa lọ ní kí a tó fi ń sílẹ̀ ní orí ètò yìí lónìí ká tó tún fi ọ̀rọ̀ wa ẹlòmíì lẹ́nu wò lórí ètò yìí lónìí kí ni ọ̀rọ̀ ìyànjú tí ẹ lè gba àwọn ọmọ Odùduwà pátápátápátá nílé lóko àti lẹ́yìn odi ọ̀rọ̀ yanjú tí mo lè gbà ni pé kí gbogbo wa ká ṣera olóṣìṣẹ́ ọ̀rọ̀ ká dira wa mú pé kínní yìí fún àǹfààní títí wa ni fún àǹfààní tàwọn ọmọ tá a bí nísinsìnyí àtàwọn ọmọ tó ètò tá a máa tún bí ọjọ́ ọ̀la wọn là ń jà fún so ẹ̀ kí gbogbo wa ṣe kí ni ká dira mú ká dìde ká ìjọjà ìjà yìí mọ̀ pé Oòduà náà á tì wá lẹ́yìn. ẹ ṣe gan-an ni sáà ẹ̀yin èèyàn wa ní ilé lóko lẹ́yìn odi èèyàn kan sì wà tí a sì fẹ́ fi ọ̀rọ̀ wa lẹ́nu wò ṣùgbọ́n ẹ jẹ́ kí n sáré mú power bank mi torí pé ó dàbí <laughs> agbára fóònù tí mo fi ó ti ń dínkù ẹ fún mi ní ìṣẹ́jú kan mò ń bọ̀ ẹ má kúrò lójú òpó ẹ má kúrò ń bẹ̀ ẹ má kúrò ń bẹ̀ àwa náà dira wa lé nìyí báàjẹ́ wákàtí mẹ́wàá ogún wákàtí la fẹ́ lò lé ní agbára dín ní o a máa ṣe dojú òṣùwọ̀n lónìí ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń gbọ́ wá nílé pátápátá orílẹ̀-èdè turkey láwa o tí ẹ̀ ti ń gbọ́ wá báyìí tí à ń dábẹ́ ẹ̀dùn tí à ń rọ̀ bí òwe níbi tí a ti ń fi ẹ̀wọ́nú wa hàn lónìí tí à ń ṣe ìwọ́de látàrí òmìnira ilẹ̀ Odùduwà èyí tí à ń jà fún lọ́wọ́lọ́wọ́ mo mọ̀ wípé àwọn alálẹ̀ ti gbà fún wa o bẹ́ẹ̀ ni lọ́dọ̀ tiwa ń bí gẹ́gẹ́ bí a ṣe sọ fún yín lẹ́ẹ̀kan Taksim Square láwa o tí a ti ń gbóhùn sí afẹ́fẹ́ ẹ wò ó léléyìí níbi tí wọ́n tí wọ́n ti sọ Stephen ní òkúta níbẹ̀ ni a wà ẹ má gbàgbé orúkọ tèmi ò tí ì yí padà Ògúnjìmí Marcus lórúkọ tèmi àwọn kan á máa pè mí ní Ìjìnlẹ̀ Marcus lórí Facebook lórí platform wa lórí lórí page wa lórí Facebook Ìjìnlẹ̀ FM ni o tẹ́ ẹ bá lọ sórí YouTube ẹ bá wa pàdé ń bẹ̀ Ìjìnlẹ̀ rédíò lórí YouTube ẹ ẹ ló máa láìkì péèjì wa ń bẹ̀ ẹ bá lọ sórí Instagram ìjìnlẹ̀ underscore radio underscore turkey gbogbo àgbájọpọ̀ ọmọ Odùduwà lélẹ́yìí ní ilẹ̀ Turkey ti àtúyàyà ti àtúyàyà àwọn kan ṣì wà ó níta tí wọ́n ń bọ̀ tí wọn ò tí ì dé ẹ wọ́n ní a sì máa pọ̀ sí àti ìpọ̀ tó ẹ̀yin ọmọ Odùduwà nílé lóko lẹ́yìn odi ẹ máa jó kẹ́ máa yọ̀ òmìnira dé ìtura dé bẹ́ẹ̀ ṣe ń ṣàwà látẹ̀wọ́ ọmọ akin akin yín bẹ̀ olúwa ṣeun ògúnmọ́dẹ́dẹ́ ó god bless you guys ẹ ṣeun púpọ̀ o àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín Olúwaṣeun Ògúnmọ́dẹ̀dẹ̀ ó ní we really need this to happen in Nigeria bẹ́ẹ̀ ni Oyètọ́lá Kábírù Àyìndé ó ní Odùduwà nation no going back kò sí ìpadà sẹ́yìn o wọ́n ní kò sí ẹni tó fi ọwọ́ lé ohun ìtúlẹ̀ tó bojú ẹ̀yìn tó yẹ fún ìjọba ọ̀run ẹ má jẹ́ kí a pohùn dà àwọn kan ni wọ́n ń bọ̀ ń sàlẹ̀ yìí àwọn ọmọ Odùduwà rere ọmọ Odùduwà tó tán ọmọ Odùduwà takuntakun John Túndé wọ́n ní God bless you ẹ ṣeun púpọ̀ sà ẹ máa bọ̀ àwọ̀ à ń bí gbogbo ẹ̀yin ọmọ Odùduwà àjọ máa délé àjọ máa kóró èkó délé ni ìgbà tí a bá máa gba òmìnira ilẹ̀ Odùduwà yìí wọn ò ní fi èmi ṣàwátì wọn ò ní fi ẹ̀yin ṣàwátì wọn ò ní fi gbogbo wa ṣàwátì ká tó gbé ẹlòmíì wá sí orí atẹ́gùn lónìí nítorí pé ó dàbí pé wọ́n wà ní orí ẹ̀rọ ayélujára níbi tí wọ́n ti ń ṣe bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ a sì tún máa láǹfààní láti pé orílẹ̀-èdè Nàìjíríà o níbi tí wọ́n ti máa fi ọ̀rọ̀ bọ́ wa gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ ní nàìjíríà lọ́wọ́lọ́wọ́ a máa pè wọ́n a bá wọn sọ̀rọ̀ akọ́láwọlé ibrahim wọ́n ní god bless you ṣàìṣe púpọ̀ adékọ́lá sógàn àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín wọ́n ní well done bro odò àgbèwá àmì àṣẹ ìdùmarè. ẹ wọ́n jáde. ó dáa ẹ jẹ́ kí a fi ọ̀rọ̀ kí a tún fi wá èèkan gbòógì lára àwọn ọmọ Odùduwà tí a jọ wá síta lónìí tí a jọ ń fi ẹ̀wọ́nú wa hàn lórí Odùduwà nation tí a ń jà fún ẹ káàbọ̀ sí orí ètò sá ẹ sá ẹ sáré bá wa dárúkọ yín fún àwọn èèyàn wa ní fẹ́rẹ́ jogi. ọmọ ọba Démúlẹ́gùn hmm. aka Sporky ẹyẹ méjì ò kì í já ṣáá bẹ́ẹ̀ ni eh, tẹ another one is a counterfeit Dedenix Dayo wọ́n ní good job Ṣótáyọ̀ Isiaka Akinyo ẹ ṣeun púpọ̀ ẹ kú ojú ìwòran eh, bàbá eh, lẹ́ẹ̀kan sí ẹ ṣeun púpọ̀ ìpè àjọ túyàyà túyàyà wà á gbé ohùn sí afẹ́fẹ́ kí àwọn àwùjọ àgbáyé kí wọ́n lè rí wa ohun tí à ń ṣe lónìí ẹ bá wa kí àwọn èèyàn wa nílé tí wọ́n wò wá báyìí. mo kí gbogbo ọmọ Yorùbá jáde jáde orílẹ̀-èdè gbogbo àgbáyé tẹ́ bá wà títí kan ìlú wa ìlú dúdú wa western region south west nínú nàìjíríà gbogbo wa nílé gbogbo wa lóko ayọ̀lá máa bá dáṣẹṣẹ bẹ̀rẹ̀ ní o hmm. lágbára ọlọ́run lágbára àwọn tó ní ibẹ̀. àṣẹ̀ṣẹ̀ mẹyẹ bọ̀ lápò adékúnlé ayọ̀ ayọ̀dèjì wọ́n ní ọlọ́run á fún yín lágbára sí àmì àṣẹ ìdùmarè bàbá wa lónìí à ń fi ẹ̀wọ́nú hàn fún òmìnira ilẹ̀ Odùduwà a sì rí i pé ẹ jẹ́ ìkan gbòógì lára àwọn ọmọ Odùduwà tó wà ní orílẹ̀-èdè Turkey tí ara ń kan gidi kì í ṣe pé ara tó ń kan yín pé kò sówó lọ́wọ́ kì í ṣe pé kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ kọ́ ni wàhálà yín kì í ṣe nǹkan tẹ́ ẹ fẹ́ màbí ilé tẹ́ ẹ fẹ́ gbé ṣùgbọ́n bí kò ṣe pé bí ìyà ṣe ń jẹ àwọn ènìyàn wa nílé kí ló fún yín ní ẹ̀mí yìí ẹ̀mí ìgboyà ẹ̀mí ìfọkànsìn àti ìfarajìn láti jà fún òmìnira ilẹ̀ Odùduwà ẹ ṣe gan lóòtú ṣe rí ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà kò ń ṣe ọ̀rọ̀ èdè ó ti ó ti wà àwa náà ti wà náà ó ti pẹ́ díẹ̀ Dorcas Kazeem akínyẹ ṣe púpọ̀ Adeleke Ganiat ẹ ṣeun ẹ ṣeun. ìdí tí mo fi ń ṣe léyìn ojú pé o. àṣẹ Ìdùmarè mi mọ tí a wà lóko ẹrú ti pẹ́ lábàádẹ́rẹ́ tó máa yọ wá tí gbogbo wa ń sá ta ní àní ta ní kinní kan ìran karùn-ún lèmi tí mo wà wájú yín. <laughs> ìran karùn bẹ́ẹ̀ ni. ìran karùn mi tí mo lè ṣe wà nínú ìgbègun ilẹ̀ tó ń pè nílẹ̀ nàìjíríà. ilẹ̀ location confusion. ìran karùn-ún yẹ kó rí bẹ́ẹ̀ hmm. ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ó máa da ó máa da ó máa da ṣé kí nǹkan ìfà tó tún lẹ́yìn tèmi náà kan tún wà nínú ìgbèkú nàìjíríà yìí náà ni nǹkan tá a ní tó wá jẹ nǹkan tá a ní tó wá mu tábà lè jà fúnra wa oríṣiríṣi ni mo ti gbọ́ àwọn kan wá ní ṣe lókè òkun náà wà kán máa bọ̀ lé kán máa ṣe ní ìgbà àwa mélòó la wà lókè òkun àwọn tó níṣòro pọ̀ jù lè jẹ́ tó wà lókè òkun lọ àwa tá a tá a rọ́gbọ́n dá tá a ráyè kó ń bẹ̀ tá a ráyè bọ̀ náà lá ní ká tún wá wù ú tá a bá dúró ńlé tó bá ti pariwo àyè nǹkan mélòó mélòó wa náà ti padà nù. àmọye. sọ̀rọ̀ kí wàá la kí wàá la wá ń sọ èyí tá a lè ṣe táwa ti bẹ̀rẹ̀ níbi tá a ti ń ṣe yìí ẹ̀yin tẹ́ ẹ̀ wá ńlé náà tẹ́ bá lè ṣe mọ́ bá tẹ́yìn náà lè ṣe ẹ̀yin náà ṣe dandan kọ́ wọn ò ní kó lọ ja wọn ò ní kó lọ fa wàhálà wọn ò ní ká lọ ba nǹkan jẹ́ kákànfẹ́ wọnú wa wọn ní ní ọjọ́ ìdùnnú títí wa àwa làwa ń ṣe àjọ̀dún lẹ́nu èmi ò ṣàjọ̀dún nàìjíríà nàìjíríà kẹ kò ní dáa fún nàìjíríà. àjọ̀dún dúdú alẹ́mí ṣe o anniversary yóò dúdú alẹ́mí ṣe anniversary ṣe independence nàìjíríà o. ẹ ṣe gan san. ẹ àwọn olórí kan wà tí wọ́n pera wọn ní olórí ilẹ̀ Odùduwà tí wọ́n sọ wípé ohun tí à ń ṣe yìí wípé ẹ kò lè ṣeé ṣe kò lè ṣeé ṣe àwọn kan tẹ̀ tún àti ẹ pé ẹ olóṣèlú ni wọ́n ń dìbò ni wọ́n ń lọ fún pẹ́sẹ̀ àti àwọn ọ̀dọ́ àti àwọn àgbààgbà kan kí ni nǹkan tí ẹ rí ṣe eléyìí sà. ẹ ṣe rí olórí ó yàtọ̀ sí olóṣèlú hmm. ṣe rí olórí ṣetán láti fẹ̀mí ẹ̀ lélẹ̀ akọni lólórí olóṣèlú nǹkan tó fẹ́ jẹ ni. bá àjọmọ kékeré àbágbàlagbà bẹ́ẹ̀ ni hmm. kò sẹ́ńtọ́ lọ́hùn ò lè gbó fún bẹ́ẹ̀ ni ṣé nǹkan mọ̀ tó yé yín àwọn olóṣèlú àti jẹ ti olóṣèlú olóṣèlú wà olóṣèlú fẹ́ jẹun ni so tẹ́nì kan bá dáná sọ pé ẹ òṣèlú kan ẹgbẹ́ kan á dáa mo lè fi búra fún yín bẹ́ẹ̀yàn kan ẹni máa dúró ló máa dúró mo sọ fún yín pé ìrànkanu lè mí olórí máa ń ṣetán láti ṣe kíni láti jàjàgbara fún àwọn ọmọ ẹ̀ ní tí baálé ilé ṣe rí inú ilé fún ọmọ lólórí ṣe rí fún ìlú àwọn olóṣèlú èmi ti mo ti bá wọn ni o mo ti kó sí wọn láàrin mo ti ṣiṣẹ́ fún wọn mo mọ nǹkan tó lè ṣe kò sí nǹkan kan bẹ̀ à ń padà sẹ́yìn ni bọ̀ká dúpẹ́ fọlọ́run a sì láwọn olórí kan tó yẹ pé wọ́n rẹ́dì láti ṣe kiri láti fẹ̀mí wọn lílẹ̀ fúnlẹ̀ Yorùbá a kú a lọ bá a kú a sóòótọ́ ọ̀rọ̀ wọ́n bá ní gbogbo àmà ìlú rẹ̀ nà án hmm. ṣebí ìlú làwà yìí tí ò sí jàgídíjàgan tí ò sí nǹkan kan tí ò sí nǹkan kan àwọn èèyàn ẹ̀ṣẹ̀ ń dé ni hmm. ìlú nìyẹn àwọn èèyàn ẹ̀ṣẹ̀ ń dé ni so àwa náà dẹ̀ ti mobilize ara wa ń bì káwọn tó wọ́n lé náà mọ̀ pé àwa Yorùbá tá a wà ń bì o a wà pẹ̀lú wọn o a sùn o ìdúró tiwa náà tó bá ní ká máa lọ ilé lọ́la o tí mo ṣe wà wájú yín tó bá fún mi lómìnira lénìí Odùduwà lénìí mo padà sí Nàìjíríà máa sọ passport Nàìjíríà lójú yín báyìí mo ń padà sódùdúwà jọ Nàìjíríà kẹ kò sí kan tí mo fẹ́ fi pálí Nàìjíríà ṣe kò sí kan àwọn ọmọ mi ń sọ Yorùbá àwọn ọmọ mi gbogbo lé báwo la ṣe Oh, ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ torí Odùduwà gbé wa o. ẹ ṣeun ẹ ṣeun sá ọmọọba Adémúlẹ̀gùn ni a ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu láti ẹ̀kan wípé gbogbo ọmọ Odùduwà ẹ tú yáyá ká ẹ tú yáyá ẹ ẹ má fira yín lẹ̀ o ẹ má jáfara ẹ má jẹ́ kí àsùn àsùn para ìyá wa Oyètọ́lá Kàbírù Àyìndé wọ́n ní if Dubai a desert country can be can be best among the best nation in the world will stop Nigeria if not forceful marriage by colonial masters and selfish politicians that refuse to make things work. Break uh, mm, mm, mm, mm selfish uh, politicians that refuse to make things work. Break it off for the betterment of our children and incoming generation. Ẹ ṣeun púpọ̀. Ẹ ó dàbí pé ẹ fẹ́ bá wa sọ nǹkan kan sí i lórí ọ̀rọ̀ yorùbá yìí náà la bí tí padà sí lórí ọ̀rọ̀ yorùbá yìí náà bẹ́ẹ̀ni kò sí táyé ṣe ẹ̀jọ́ nítorí ọlọ́run mo fi ọlọ́run báyìí mo fi àwọn alálẹ̀ wa bẹ̀yìn Odùduwà yìí yorùbá nation yìí hmm. ẹ jẹ́ kó jẹ wá lógún ẹ ṣe gan ẹ jẹ́ kó jẹ wá lójú àwọn àwọn ọ̀rọ̀ tó tún tẹ̀lé wa ti ń daṣẹ́ wò. bẹ́ẹ̀ni ṣílẹ̀kùn sọ́jọ́ iwájú fáwọn ọ̀nà tó ń bọ̀ mọ́. ṣẹ́gun ọládọjà wọ́n ní ilẹ̀ oòdùà ò ní bàjẹ́ ẹ púpọ̀ jésù láàmì fọlárìn ẹ púpọ̀ àtẹ́wọ́ gbogbo ẹ̀ ni wọ́n fún wa ẹ ṣe gan ẹ bàbá wa ẹ jẹ́ kí a tún fi ọ̀rọ̀ wa ẹlòmíì lẹ́nu wò ẹlòmíràn lọ́nu ní orí ètò yìí lónìí gẹ́gẹ́ bí a ṣe sọ fún yín ẹ̀yin tí a ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ máa bá wa pín Ṣẹ́gun Ọládọjà amakeyin o ẹ ṣeun púpọ̀ gbogbo àwọn icon tí ẹ ń jù sí ojú agbágbé gbogbo ẹ̀ ni à ń rí ẹ tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa àwárí ní orílẹ̀-èdè Turkey ọmọ Odùduwà tí ó wà ní orílẹ̀-èdè Turkey ni a kóra wa jọpọ̀ sí ibi tí a ń pè ní Taksim Square tí à ń fi ẹ̀wọ́nú wa hàn látàrí ohun tó ń ṣẹlẹ̀ ní location confusion wípé òmìnira ilẹ̀ bàbá wa òun ni àwa ń fẹ́ àfẹ́ nǹkan míì Ọlábísí Justice Ọlámilékan you are too much ẹ púpọ̀ àfẹ́ àní kí haúsá fún wa nílẹ̀ wọn àní kí fúlàní ó dìde kúrò ní orí oyè tiwọn wọ́n lè máa jórúkọ nàìjíríà ṣùgbọ́n kí ọlọ́mú kí ó da ọmú ìyá rẹ̀ gbé jésù lámì fọlárìn wọ́n ní victory in our odu in ours Odùduwà ẹ ṣeun púpọ̀ sà ẹ jẹ́ kí a fi ọ̀rọ̀ kí a tún máa fi jomi tó rọrọ̀ pẹ̀lú àwọn ẹlòmíràn muritala ọlámídé rahim amakinyo bàbá wa. Uh, wọ́n ní beautiful ẹ ṣeun púpọ̀ ọládìmẹ́jì joseph láti orílẹ̀-èdè orílẹ̀-èdè òdùdúwà wọ́n ní mo kí yín bro marcus ẹ ṣeun púpọ̀ ẹ àdúpẹ́ gan ojú tí ẹ fi wò wá òní fọ́ etí tí ẹ fi gbọ́ wa pẹ̀lú àṣọ lọ́wọ́n ọba kò ní di ẹ máa bá wa pín ètò yìí ẹ bá wa pín kó lè ka ilé kó ka oko kó ká ẹ̀yàn di kí àtàrúgbó àti òyìnkè kí wọ́n rí gbọ́ wípé àwọn ọmọ Odùduwà àti àwa ní orílẹ̀-èdè turkey àwa náà àgbẹ̀yìn ó bọ̀ wá ẹ mọ̀ káàbọ̀ sí àgbájọpọ̀ ọmọ Odùduwà lọ́sàn-án tòní o Eh. ẹ ṣe kan sàn ẹ bá wa gbóhùn sókè díẹ̀ sàn ẹ bá wa kí gbogbo ọmọ Odùduwà nílé lóko lẹ́yìn odi. Ah, mo kí gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ní ah, ilẹ̀ Oòduà àti gbogbo àgbáyé lápapọ̀. Hmm. àwọn kí gbogbo ọmọ Odùduwà tó wà ní gbogbo àgbáńlá ayé lápapọ̀ ẹ eh, bàbá wa kí ni ohun tí à ń ṣe lónìí. àwa ah, fi wípé táwọn bàbá wa ní nàìjíríà àwọn bíi ọ̀gbẹ́ni Sunday Igboho bàbá wa Gani Adams àti gbogbo àwọn olórí táwọn fẹ́ kí ọ̀rọ̀ Odùduwà yìí kó jẹ́ ṣíṣe. ẹnjìnìà arọ́wọ́ ogun ó Victor amakinyin o àrọ́wọ́ yín bẹ́ẹ̀ wọ́n ní Oòduà àgbèwà wàmí àṣẹ òjò ọ̀jẹ̀lábí wọ́n ní ẹ kú iṣẹ́ adébáyọ̀ olúwakẹ́mi ní god bless you all Oòduà uh, eh, all Oòduà àgbèwà àmì àṣẹ Èdùmàrè à ń gbọ́ yín sàn. pè ní nàìjíríà mi ò mọ mi ò mọ tán pè nàìjíríà anyway ilẹ̀ yorùbá western part of nigeria tá a mọ nílẹ̀ òdùdúwà a ní láti gba àsìkò lẹ́tì tó tó rẹ̀ lọ́wọ́ jáde ìgbà ìlú turkey làwa wà níbẹ̀ hmm. but every ọdọọdún là ń wá sí nàìjíríà tá a bá dẹ̀ dé sí nàìjíríà gan-an ìbànújẹ́ ló ń jẹ́ fún wa hmm. so ìgbésẹ̀ pé kí ọmọ àwa ọmọ òdùdúwà ká gba orílẹ̀-èdè tiwa ó ti bẹ̀rẹ̀ àdẹ̀níṣe láṣetì àmì àṣẹ ìdùnnú rẹ̀ hmm gẹ́gẹ́ bí àgbàlagbà àti akọni lójú ìjà ẹ rí wípé ní orílẹ̀-èdè turkey ti àwàyé oríṣiríṣi mùdùmùdùn tí ó jẹ́ ti ìjọba tiwantiwa ni àwọn aráàlú tí wọ́n ń gbádùn gẹ́gẹ́ bí iná mọ̀nàmọ́ná ojú òpópónà tó já gerege omi ẹ̀rọ afẹ́fẹ́ ìdáná tí a mọ̀ sí gáàsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mùdùmùdù tí ìjọba ń pèsè fún àwọn ènìyàn tiwọn níbí ètò ààbò náà ìyẹn náà wà tó dúró digbí tí kò fẹsẹ̀ méjèèjì tí ó fi múlẹ̀ nítorí tá a bá wo ilé ìfowópamọ́ wọn bí dígì ni wọ́n fi ń kọ́ ilé ìfowópamọ́ wọn tí kò sì sí ẹ̀dá alààyè kan tó lè wọnú ẹ̀ pé òun fẹ́ lọ rè já Adébáyọ̀ Olúwakẹ́mi akínyìnmọ̀ o wọ́n ní God bless you all Odùduwà á gbè wá lẹ́ẹ̀kan sí àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bàbá tí a bá gba òmìnira ilẹ̀ Odùduwà kí ni ohun tí ó yẹ kí àwọn ọmọ Odùduwà kí wọ́n máa retí gẹ́gẹ́ bí mùdùmúdùn ìjọba tiwantiwa àti ohun tí wọ́n gbádùn nínú òmìnira wa. nínú gbogbo èdè tó wà nílẹ̀ àgbáńlá ayé pátá èdè Yorùbá dá dúró pọ́nbélé Ọlọ́run fún wa ní ìmọ̀ ó fún wa ní ọpọlọ ó dẹ̀ fún wa ní ìgbékalẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbé nǹkan kalẹ̀ kalẹ̀ ẹ wo ìlú Ìbàdàn nígbà táwọn bàbá wa nígbà western tó fi ń ṣe western region western region and so hmm. on ẹ wo ìlú Ìbàdàn ẹ wo ìlú Èkó lẹ́nìí gbogbo bá ṣe ń pariwo pé gbogbo ẹ̀ òṣìdá náà àwọn Yorùbá tó ń pọ̀ pọ̀ nínú ìlú yẹn wọ́n sì ń ṣe àwọn àgbékalẹ̀ àwọn àgbékalẹ̀ gidi ọ̀rọ̀ mi yìí gbogbo bí ọ̀rọ̀ ọ̀nà iná omi gbogbo wa tá a wà nílùú òyìnbó kí ni tó ń lé wa wá sí ìgbà iná mọ̀nàmọ́ná ò sí sọ́nà tó dáa kò sí ètò ààbò so gbogbo àwọn nǹkan yìí ló jẹ́ káwọn gbogbo wa táwọn bíbá yìí ká sáwá sí ìlú òyìn jẹ́ pé bóyá iṣẹ́ kan wà bíbá yìí títí tá à ń ṣe yàtọ̀ ṣe tá a lè ṣe Nàìjíríà so tó èmi mo ní ìgbàgbọ́ pé tá a bá rí tá a bá ti gba òmìnira ẹ ṣe gan-an ni sà ó dàbí ẹ ní ìpè ẹ sáré ẹ jẹ́ kí a fún àwọn bàbá wa láàyè kí wọ́n sáré gba ìpè wọn náà nítorí pé oníṣòwò òṣìṣẹ́ ni wọ́n ìdí iṣẹ́ wọn náà ni wọ́n sì wà wọ́n ní ìdí iṣẹ́ ni ni à ń mọ ní lọ́lẹ̀ Adébáyọ̀ Ògúndáìró wọ́n ní Odùduwà where we belong ẹ ṣeun púpọ̀ ẹ nígbà tí à ń dúró dè wọ́n kí wọ́n gba ìpè wọn tán torí pé àwọn tí wọ́n ń bọ̀ ní ibi à ń dúró dè wọ́n wọ́n sì ń wọlé lọ́lọ́kanjọ̀kan ọba adéoyè amakinyo ẹ ṣeun púpọ̀ bàbá wa ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i hmm. Odùduwà ilẹ̀ bàbá wa Odùduwà ilẹ̀ ìyá wa Odùduwà ibi tí a bí wa sí ìlú ọlọ́gbọ́n ìlú onímọ̀ ìlú olóye ni o ìlú tó jẹ́ pé ká sọ̀rọ̀ ká fi ọgbọ́n gbé e kalẹ̀ nígbà tó bá máa dìde tó tó bá máa dàgbà tán kí onílàákàyè onímọ̀ ọlọ́gbọ́n olóye kí wọ́n lè wò pé ah ọ̀rọ̀ ńlá lélẹ́yìí ṣé ti òwe ni ká sọ ni àkànlò èdè ni àṣàyàn ọ̀rọ̀ ni inú orin tá à ń kọ gan ẹ lára àṣà tó ṣe gbòógì ni nínú àṣà Yorùbá bàbá tá a bá wò ní méní méjì á rí wípé àwọn àṣà Yorùbá ó ti ń mẹ́hẹ̀ ó ti ń dòkú ẹ gẹ́gẹ́ bí àgbàlagbà kí ló ń tẹ́ rò wípé a lè ṣe ní ẹ nínú eléyìí tí a lè fi mú àṣà wa padà wá bọ̀ sípò pàápàá jùlọ nígbà tí a bá gba òmìnira tán. ẹ ṣe gbà wọn lótú tá a bá ti gba òmìnira wa tán láìpẹ́ láì jìnnà mo mọ̀ pé ọlọ́run ti fi lé wa lọ́wọ́. àkọ́bí Odùduwà a kí yín ẹ ṣeun púpọ̀. tá ti gba òmìnira wa tán àṣà Yorùbá á dáa púpọ̀ tá lè dá padà sí ilé ẹ̀kọ́ kọ́ máa fi èdè yorùbá gan-an tá à ń sọ lẹ́nu yìí kó yẹ pé ni wọ́n máa fi kọ́ ẹ̀kọ́. bàtà wà nílé alákọ̀ọ́bẹ̀rẹ̀ lọ́jọ́ sí ìṣirò òní arithmetic tá a pọ̀ sí mathematics èdè gẹ̀ẹ́sì ní english àmì àròpọ̀ plus àmì àyọkúrò minus ìsọdipúpọ̀ multiplication pínpín ni division. ọmọ yorùbá mélòó láwọn ọmọ tó ń bí níbi fifteen sixteen eighteen years ago tó mọ tẹ́ ń sọ yìí. <laughs> kò sí. ìlú tọ́kì tá wà yìí wọn ò fòyìnbó kọ́ àwọn ọmọ wọn ní sùkúl èdè ìlú wọn. ni wọ́n fi ń kọ́ àwọn ọmọ wọn. nítorí yẹ ló sì jẹ́ pé ó máa ń yé wọn ju àwọn tó ń fi èdè lédè kọlọ so tábàlẹ̀ dá èdè yẹn padà sí nàìjíríà gbogbo àwọn àṣà ìbílẹ̀ yorùbá tá a dá padà sórí ilé ẹ̀kọ́ ẹ rí i pé gbogbo àwọn kìnìyẹn á padà sípò. ẹ ṣeun púpọ̀ bàbá wa engineer àròwọ ogun o Victor wọ́n ní God bless you all ẹ ṣeun púpọ̀ bàbá wa ẹ bá wa kí gbogbo àwọn ọmọ Odùduwà pátápátá nílé lóko lẹ́yìn odi ká ẹ bá wa fún wọn ní ọ̀rọ̀ ìyànjú látàrí ohun tí à ń ṣe lónìí. mo kí ẹ̀yin bàbá wa ẹ̀yin lọ́balọ́ba àwọn ẹ̀yin gómìnà àti gbogbo àwọn tó wà ní ìlú ìgbò. kẹ́ ẹ tó tẹ̀síwájú bàbá ẹ má bínú ẹ má bínú a sì máa gba àsìkò yín a rí wípé ní orílẹ̀-èdè Odùduwà lónìí Ọlásùnkànmí Àkànbí wọ́n ní God bless you all ẹ ṣeun púpọ̀ a rí wípé a gbọ́ wípé ní ìpínlẹ̀ Ondo àwọn DSS ní gómìnà ìpínlẹ̀ Ondo dà síta o wípé kí wọ́n máa kún àwọn èèyàn nípínlẹ̀ Ọ̀ṣun a gbọ́ pé wọ́n ti gbé àwọn kan nípínlẹ̀ Ògùn wọn ò fààyè gbà wọ́n ìpínlẹ̀ Èkó bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ Èkó wọn jọ mí lójú lónìí wọ́n nítorí pé wọ́n tú ẹ̀yà tú ẹ̀yà síta bó tilẹ̀ jẹ́ pé ìjọba ní pé kò sáàyè fún ọ wọ́n tú síta wọ́n ń ṣe ìwọ́de ìpínlẹ̀ Kogi Kwara náà wọn ò jẹ́ kí wọ́n jáde kí ni ohun tí ó fa tẹ̀rù wípé ṣe okùnfà eléyìí nígbà tó jẹ́ pé ìlú wa àwọn ará bí máa wọlé wọ́n á pa wá bó ṣe wù wọ́n wọ́n ẹlòmíì wọ́n máa ká wọn mọ́lé wọ́n á ní kí ọmọ báyà sùn lójú bàbá wọ́n á tún pa bàbá wọn á pọmọ wọ́n á gbéyàwó ẹlòmíì lọ wọ́n á gbọ́kọ ẹlòmíì lọ wọ́n gbé ọba gan lórí oyè nílẹ̀ yorùbá wọ́n á fi ẹranko wọn á fi jẹ oko wa wọn ò sáà sí lẹ́nu ọ̀rọ̀ láti sọ̀rọ̀ bẹ́ẹ̀ làwọn gómìnà wa àwọn adarí wa wọ́n rí gbogbo eléyìí kí ló wá kí lẹ rò pé ó lè fà á tí wọ́n fi ní pé kí a má ṣe ìwọ́de. ìbànújẹ́ gidi ló jẹ́ fún mi pẹ̀lú ní tó ń ṣẹlẹ̀ ní àwọn. Ah, Adétúnjì ẹ má bínú sí Adétúnjì Babájídé Quadri ó ní please I'm in Istanbul what part are you I want to join thanks Taksim Square la wà lọ́wọ́lọ́wọ́ báyìí ní Taksim Square ẹ wá bá wa ń bẹ Adétúnjì Babájídé Quadri wọ́n ní odò àgbèwà o ẹ máa tẹ̀síwájú bàbá wa. ìbànújẹ́ ńlá ló jẹ́ fún mi wípé àwọn gómìnà kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá wọn àti àwọn ìjẹkújẹ tó ń pa ilẹ̀ yorùbá ọlọ́run elédùmarè tó dá ọjọ́ òní adẹ̀báwa yọ gbogbo àwọn tó jẹ́ alábòsí àwọn tó ń da ilẹ̀ yorùbá ọlọ́run abáwa yọ wọ́n bí bá ṣe ń yọ jìgá jìgá lẹ́sẹ̀ àmín hmm. tí ó bá yọ wọ́n pẹ̀lú àìsàn abá àfikún yọ wọ́n kúrò. àmín àṣẹ ìdùmarè. orílẹ̀-èdè Odùduwà yìí á láyọ̀ nínú ìdẹ̀ra nínú ìfọ̀kànbalẹ̀ hmm. la gbogbo àwọn ọmọ yorùbá tó dẹ̀ wà nílé orílẹ̀-èdè nàìjíríà pátápátá gbogbo tó ń tó ń rò pé bóyá yóò ṣe ṣe bóyá kò ní ṣe ṣe mo fẹ́ gbà yín nímọ̀ràn kan lénìí ẹ gbé ọkàn yín ẹ fi ọkàn yín sí ẹyọ kan. kàn ṣe ọkàn wọn gírí ọkàn akin. kẹ ẹ múra because àṣírí kan ni màá tún sọ fún yín lénìí mò ń sọ yìí kẹ lọ ṣe ìwádìí ẹ gbogbo àwọn ìbọn tó ń lò lẹ́yìn tó fi ń pa àwọn bàbá wa àwọn ìyá wa nílẹ̀ Yorùbá orí omi ilẹ̀ èkó ń bẹ̀ yẹn àpapá àti bíkà náà ń gbégbà nítorí ẹ̀ náà ṣe ṣí dry port sí Kaduna àti eh, Kano kọ̀ńténà tó bá fi gbé ẹrù yẹn wọlé wọn ò ní ìyẹ̀wò lẹ́kọ̀ọ́ wọn ò ní ṣe inspection ibẹ̀ ó di Kaduna ó di Kano tó bá dẹ̀ ti débẹ̀ yẹn ó ti bọ́ sí wọn lọ́wọ́ hmm. àṣírí kan mo tó gbé fún yín hmm. so gbogbo àwọn ọmọ Yorùbá pátá ẹ jẹ́ ká ṣe ọwọ́ ní gírí ká múra because téèyàn bá èyàn lè máa rìn lọ́kọ́ fẹsẹ̀ gbálẹ̀ ọ̀kí mọ́tò gba kókó. kókó bẹ́ẹ̀ ni. ó bẹ́tà kéèyàn kú fún nǹkan gidi dà kéèyàn kú fún kéèyàn kú ikú tú ẹ ikú tí ò ní lárí. tí ò ní mí nì téèyàn bá kú torí òmìnira ilẹ̀ yorùbá táyé máa fi parẹ́ orúkọ rẹ̀ ò ní parẹ́. so ó bẹ́tà kéèyàn kú fún nǹkan dà pé kíkú àwọn ọmọ fúlàní kọ́ kó ìmọ̀ káàkà yín wọn lé kọ́ pa yín mọ́nu lé lọ. Hmm. so ìmọ̀ràn mi fún yín lélẹ̀ ẹ jẹ́ ká sọ̀kan wọn kiri ká lè múra sílẹ̀ because tí ń bọ̀ yìí á <laughs> bẹ̀rẹ̀ o bẹ́ẹ̀ni lè mọ̀ pé lágbára Ọlọ́run àní ṣàṣetì. kí a tún máa kígbe òtútù pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba a máa rúlà o àti ẹ̀ ti rúlà wọn ò ní fi èmi àti ẹ̀yin àti gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa nílé wọn ò ní fi gbogbo wa àwa ti rúlà ẹ má pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí èyí tí ẹ bá fẹ́ pè wá ẹ pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa mìíràn níbi tí a ti lè gbọ́ yín kètèkètè ó dàbí àwọn tí wọ́n ń bọ̀ láti wá ṣe ìwọ́de pẹ̀lú wa àwọn ni wọ́n ń pè mí báyìí bàbá wa ni a ti ń bá sọ̀rọ̀ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ láti ẹ̀kan tí wọ́n ti là wá lọ́yẹ̀ bàbá orílẹ̀-èdè turkey tí a wà yé ǹjẹ́ tí a bá tẹ̀ gba òmìnira lénìí ṣe é ṣetán láti padà sílé àbí. <laughs> tí a bá gba òmìnira lénìí nígbà tá a bá bá fi bí oṣù mẹ́fà sọ́dún kan máa padà sílẹ̀ nàìjíríà. láṣẹ lọ́wọ́ lọ́wọ́ bá ó ní ìkó gbékalẹ̀ kan tí mò ń ṣiṣẹ́ ní lórí báyìí hmm. tó máa dá mi padà sílé hmm. láìpẹ́ láì jẹun ọlọ́run ilẹ̀ nàìjíríà ọlọ́run òkun adá ilẹ̀ Odùduwà ọlọ́run òkun adá ìlú yẹn. ọlọ́run adé fún yín ṣe ẹ ṣé gan ni sà ẹ ṣé gan ni ẹ ṣé gan ni ẹ ṣé gan ni sà. ẹ jẹ́ kí a fún yín láyè kí ẹ sì máa gbádùn díẹ̀ kí àwọn míì kí wọ́n tó wọlé wá ṣé ẹ ti rí i orílẹ̀-èdè turkey ni a wà o ìlú tajim ni a wà báyìí níbi tí a ti fi ẹ̀wọ́nú wa hàn eh, ní ìlú istanbul ni o bẹ́ẹ̀ ni ní tajim square níbẹ̀ la wà ṣé ẹ ti rí ẹ rí bílù ṣe rí bó ṣe mọ́ lólóló bí ọjọ́ àwọn ọlọ́pàá ti wá síbí wọ́n ti wá bẹ̀ wá wò àti sọ nǹkan tá à ń ṣe fún wọn wọ́n sì ti ní ká máa nìṣó ìlú onílù nìyẹn tí kì í ṣe ìlú tiwa ṣùgbọ́n nílùú tiwa a lẹ́nu ọ̀rọ̀ a lè sọ̀rọ̀ suffering and smiling bá a ṣe fẹ́ gbìyànjú bẹ́ẹ̀ náà làwọn ń gbé ìgbésẹ̀ tiwọn bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ àwọn tí wọ́n ń darí wa àwọn péréte ni wọ́n èèyàn kan pè mí ní orí lára àwọn tí wọ́n fẹ́ wá bá wa ṣe ìwọ́de lónìí ojú mi nìyẹn o èmi gangan lèmi mo ní wọn kò ní fi ẹlòmíín ṣe mí a máa tẹ̀síwájú ẹ máa bá wa ṣe àìtòyé àwọn tá a wà ní orílẹ̀-èdè Turkey àwa náà ni à ń fi ẹ̀wọ̀nú hàn

àárín lára àwọn tí àjọ ń fẹ́ ṣe ìwọ́de lónìí ní orílẹ̀-èdè Turkey àwọn ni wọ́n pè yìí o àwọn ni wọ́n pè yìí ilẹ̀ bàbá tiwa tá a bá gba òmìnira wa oríṣiríṣi mùdùmúdùn ìjọba tiwantiwa la máa jẹ àwọn gẹ́gẹ́ bí iná mọ̀nàmọ́ná tí ò kì í ṣe mànàmáná ojú òpópónà tó já gerege ilẹ̀ tó tẹ́jú bí ilẹ̀ eléyìí gbogbo eléyìí ni a máa ṣe sí orílẹ̀-èdè Odùduwà tí a bá gba òmìnira wa tán ilẹ̀ Odùduwà omi tó já gerege afẹ́fẹ́ ìdáná lára àwọn tí a fẹ́ jọ ṣe ìwọ́de náà ní eléyìí tí wọ́n ti wọlé bọ̀ lọ́lọ́kan òjọ̀kan lẹ́ni tere ètò tere gbogbo ọmọ Odùduwà ẹ jẹ́ ká tú ẹyẹ ká tú ẹ̀yà àsìkò ti tó láti gba ilẹ̀ bàbá tiwa ẹ jẹ́ ká kí àwọn tí wọ́n wà ní ojú òpó náà Adétúnjì Babájídé Quadri wọ́n ní please I mean okay àti kàyẹn lẹ́ẹ̀kan Ṣẹ́gun Ọládọjà wọ́n náà jẹ́ kí a fi ọwọ́ sowọ́pọ̀ gbé èdè Yorùbá lárugẹ Oòduà yóò gbé wa o àmì àṣẹ Èdùmàrè ọba adéoyè wọ́n ní kó jọ mhm. ọmọ sàn yìí ọmọ ṣàyí Godwin Rotimi ẹ má bínú tá a bá porúkọ yín dáadáa wọ́n ní àṣeṣe o àmì àṣẹ Èdùmàrè Oòduà gbè wá àmì àṣẹ Èdùmàrè Oyètọ́lá Kàbírù Àyìndé wọ́n ní if our nation get independence I will back home nothing in abroad bẹ́ẹ̀ ni Yusuf habibulai eh, alhabibi wọ́n ní good job ẹ ṣeun púpọ̀ omi ìyálé emmanuel ayọ̀mídé amakinyo ẹ ṣe gan ni wọ́n ní god bless you all adéṣeun adélani god bless you olùtọ́yìn jẹ́gẹ́dẹ́ wọ́n ní Odùduwà gbè o idris ọláìtàn salam wọ́n ní more blessing to you all ẹ ṣeun púpọ̀ ẹ eh, a tún fẹ́ kí àwọn kan kí wọ́n tún bá wa fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà lẹ́ni bàbá wa ṣe máa láǹfààní láti bá wa sọ̀rọ̀ ó dáa wọ́n ní àwọn ò ní àǹfààní láti bá wa sọ̀rọ̀ ṣe fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Odùduwà <laughs> ó dáa kò sí ìṣòro ẹ̀yin èèyàn wa nílé lóko lẹ́yìn odi ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá yín pátápátá ní ibikíbi tí ẹ bá wà ara ìhónú tí à ń ṣe náà ṣìlélẹ̀ àṣírètí àwọn kan àwọn kan ti pè mí ní ìsìn wọ́n ní àwọn ti fẹ́rẹ̀ dé àwọn ti fẹ́ẹ̀ dé ibi tí a wà tán lágbára lọ́wọ́ ọba bí wọ́n bá ṣe débí ni a máa máa fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú wọn látàrí ohun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀ yorùbá ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ nílé ẹ máa sọ fún wọn wípé kó má ṣe ọkàn ojo kan ṣera wọn lóṣùṣọwọ kan ṣe ọkàn akin ẹ̀ẹ̀kan báyìí lọmọ ọkùnrin ń kú gẹ́gẹ́ bí bàbá wa kan ṣe sọ fún wa lẹ́ẹ̀kan ó ní ó sàn kí a sàn kí a kú nítorí ohun tó dára jù wípé ká kú ikú ẹlẹ́yà lọ èèyàn tó fẹ́ lọ sí tó fẹ́ jẹ́jọba ọ̀run tó lòun ò fẹ́ kú ẹ̀jọ̀ bó ló ṣe fẹ́ déjọba ọ̀run láì kú dandan ni kú bóyá kọ́ nílé bóyá kọ́ lówó bóyá kọ́ lóyè bóyá kọ́ lọ́mọ bóyá kọ́ láya ṣùgbọ́n kinní kan wà tó jẹ́ dandan ọ̀ràn yàn ni fún gbogbo ẹ̀dá alààyè tó wà láyé wọ́n ní ká kú ní kékeré kó yẹ ni ó sàn ju ká dàgbà ká má ládìyẹ ìrànà lọ àbí ká dàgbà ká tọrọ jẹ lọ ó sàn ká kú sórí òótọ́ nítorí bá a bá sọ a máa padà kú tá a bá sọ náà a máa padà kú náà ni ẹ̀yin tẹ́ ń pera yín lólórí ilẹ̀ Odùduwà tẹ́ ń ṣe wá báṣubàṣu bó ṣe wù yín tẹ́ ẹ ṣe pé bámúbámú ni mo yọ́ mi ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan ojú iná ti jó dorí kókó ogi báyìí ó wá kú bàbá ńlá bàbá ẹni tí yóò pa á àmọ́ pé láìpẹ́ láì jìnnà <laughs> ẹ ti sún wa kan ògiri báyìí a máa bẹ̀rẹ̀ sí ní yọjú padà sí yín ni kì í ṣe ká yí ojú padà nìkan a bẹ̀rẹ̀ sí ní gé jẹ lóníṣànsàn lóníṣànsàn bẹ́ẹ̀ ni bí mo ṣe sọ nínú fídíò tí mo kọ́kọ́ ṣe lẹ́ẹ̀kan ìgbà tá à ń wọnú underground lọ à ń gbé e lọ sísàlẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ ni network ń lọ about ten story building sísàlẹ̀ bẹ́ẹ̀ náà ni network ń lọ sísàlẹ̀ ìgbà tá a dé sàlẹ̀ ni network tó kọ́ọ̀tì ṣùgbọ́n nàìjíríà ẹ máa wà lókè èpẹ̀ network ò ní ṣẹnu re <laughs> Nigeria i hail thee látọjọ́ tílẹ̀ òdùdú ilẹ̀ nàìjíríà ti kọ lóbe látìgbà náà ni kò ti rọgbọ fún ilẹ̀ nàìjíríà mọ́ ṣùgbọ́n ilẹ̀ Odùduwà yìí ilẹ̀ tiwa ni o a rọgbọ fún mi á fún ẹ á sàn wá sówó á sàn wá sọmọ á sàn wá sí àìkú èyí tí í ṣe baálẹ̀ ọrọ̀ olùtọ́yìn jẹ́gẹ́dẹ́ wọ́n ní ẹ kú iṣẹ́ o ẹ ṣeun púpọ̀ adéoyè adébùsóyè wọ́n ní ó ti ṣe é ṣe bẹ́ẹ̀ ni táíwò ayọ̀ọ́lá ẹni god bless God bless all Oduduwa nation. Ẹ ṣeun púpọ̀. Ọlọ́wọlé Adéyínká wọ́n ní this is what we need to be free. Thank you all Oduwa gbèwà àmì àṣẹ Èdùmàrè. Fàbíkù heritage wọ́n ní Oduduwa move forward ẹ ṣeun púpọ̀ Idris ọláìtún salam wọ́n ní more blessing to you all ẹ jẹ́ kí a tún wo àwọn àtẹ̀jíṣẹ́ tí ó wà ní ìsàlẹ̀ ustad shakirulai ibni abu abubakar wọ́n ní ọlọ́run á jẹ́ kó ṣeé ṣe pẹ̀lú òkú ọlọ́run ọba adétayọ̀ bimisade wọ́n ní hello my people please kindly help me with any amount i don't have anything to eat and i wanted to buy food stuff abdulrasheed ajáò wọn ní oòdùà gbè wá o àmì àṣẹ Èdùmàrè ara nǹkan tí à ń sọ nìyẹn ìyá ìbáàjẹ́ ọkùnrin àbí ìyá àníkẹ́ ẹ dìde kí ẹ jẹ́ kí á jà fún ẹ̀tọ́ wa ká jà fún òmìnira ilẹ̀ wa bó bá yẹ pé ilẹ̀ wa dára ni àbámá ti máa tọrọ jẹ báyìí lójú agbágbé ẹ jẹ́ kí á dìde ẹ̀yin tẹ́ ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí níbo lẹ wà báyìí ṣé ìta wà níṣẹ́ ìfẹ́ ìwọ́nu yín hàn àbí kí ni ohun tí ẹ̀yin ń ṣe lọ́wọ́lọ́wọ́ mi tẹ́ ẹ wà yìí ìlú tá a wà yìí ló yẹ káwa ti máa bẹ̀rù torí pé ìlú tàwa ìlú mùsùlùmí ni ìlú tàwa yìí ìlú òkè òkun ni ìlú tàwa yìí à ń gbá kò sí nǹkan tí à ń fẹ́ tá à rí ṣóúnjẹ la fẹ́ jẹ ni tá à rí jẹ ìyá wa ẹ mà káàbọ̀ sórí ẹ mà káàbọ̀ sí àárín wa ma o ẹ kú gbádùn odò àgbèwà o àmì àṣẹ Ìdùmarè ẹ ẹ wo ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká dìde ká jẹ́ kí ohun wa kó di mímọ̀ fún gbogbo àgbáńlá yé àsìkò tá a wà yìí wọ́n ní wọ́n ti gbé ẹjọ́ wa lọ sí Commonwealth ẹ bó sì gbé ẹjọ́ wa dénú Commonwealth yìí ìgbà yẹn gan ló yẹ káwa tí wọ́n gbóhùn sókè síwájú sí i wípé kò sí nǹkan sẹ́tún máa ṣẹlẹ̀ ẹ jẹ́ káwọn àjọ àgbáyé kí wọ́n gbọ́n tí kí wọ́n mọ tí a ṣètìlẹ́ fi jóná tó bá yẹ pé àtúnyẹ̀yà àtúnyẹ̀yà àwọn DSS ń yìnbọn àbí wọ́n ṣe nǹkan tí ò dáa ẹ máa ṣe fídíò coverage ká ẹ sẹ́ǹdẹ̀ sórí ayélujára ìyẹn náà àtúndọ́dọ̀ àwọn Commonwealth wọn á ní àá ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ó pa ó fẹ́ wọlé ó ń bọ̀ ó dé láti ogun ọ̀fà ó pa àwọn mẹ́fà láyò mẹ́fà ó tún wá fẹ́ wọlé ó tẹ̀rọ máa dìyẹ mẹ́fà pa wọ́n ní kí ló dé oníbójú ò bá dàtọ̀ ojú adá ti bí èyí tá a ṣe sẹ́yìn tẹ̀yìn díẹ̀ yín sọ pé kò sí irọ́ ni kò rí bẹ́ẹ̀ ìbá ṣe wípé a ṣe bẹ́ẹ̀ kí wọ́n wá ṣe é àwa fi sórí ayélujára àwọn ọjọ́ àwọn orílẹ̀-èdè àgbáyé wa ní ṣe bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ eléyìí tẹ́ ẹ wá ṣe yìí ń kọ́ wọ́n ní orin tí wọ́n ń kọ ládòó ìlú tí wọ́n lù ládòó ara alẹ́ ò gbọ́ ṣùgbọ́n orin tí wọ́n kọ ń bẹ̀ àwọn tí wọ́n lọ wọ́n máa mú un wálé ẹ̀yin èèyàn wa ilẹ̀ Odùduwà nílẹ̀ tiwa ilẹ̀ Odùduwà nílẹ̀ ọlọ́ràá ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún yín mo sọ fún yín lẹ́ẹ̀kan wípé báwọn èèyàn ṣe ń wọlé lọ́lọ́kan ọ̀jọ̀kan la máa máa fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò èròǹgbà ọkàn wọn àti ohun tí wọ́n gbà lọ́tí wọ́n ní lọ́kàn fún òmìnira ilẹ̀ Odùduwà ṣe bí òkè òkun la wà à ń gbádùn à ń jọun tó wù wá <laughs> à ń rí náà lò mùdùmùdù ìjọba tiwantiwa gbogbo ẹ̀ la rí kí ló wá dé tá à ṣe wá ń parọ́ pé a fẹ́ òmìnira ẹ̀yin àgbà náà lẹ sọ wípé ọ̀rọ̀ tó ṣogójì ló ń ṣọ̀ ọ́ dúró gbogbo ohun tó dé bá bọ́yá dé gbogbo ọlọ́yà ló dé bá porongodo ohun tó ń ṣe àwọn èèyàn wa tó wà nílé ó ń kàn wá lára nítorí pé kí wọ́n tó só àwa ni wọ́n máa pè kí wọ́n tó jẹun àwọn ni wọ́n máa pè ẹ̀ kí wọ́n tó momi àwa náà máa pè wọ́n fẹ́ sanwó iléèwé ọmọ àwa ni wọ́n máa pè débi wípé ìnira tó wà lára wa gan ojú tàwọn tó wà ń lé lọ nítorí pé a lè sùn ká fọ̀dọ̀ lórí òróòró tá a bá sùn gbà míì bóyá ìwọ̀nba owó tó wà lọ́wọ́ wa a máa wọ pé ah, ẹ̀rù a sì máa bà wá àyà wa máa já àmọ̀gbà tí wọ́n lè pè wá pé ah, ẹjọ́ o atẹ́gùn ti gbélé mi lọ o ẹjọ́ o kinní kan ti ṣe mí o ìyá mi ti ṣàìsàn o ọmọ mi ṣe kinní kan o kinní kan kan tó fà á lélẹ́yìí àṣírí kan táwọn òyìnbó ń ṣe fáwọn èèyàn wọn ìyẹn nìkan kọ́ mo sọ lẹ́ẹ̀kan pé agbègbè kan wà níbi tí a wà yìí tí kan lára àwọn gómìnà orílẹ̀-èdè nàìjíríà nígbà kan rí tí ó kọ́ ilé ìtura àwòṣífìlà kan arambara tó kọ́ ẹ jẹ́ ìnáwó sí agbègbè ibi tó wà fún yín ẹ jẹ́ ìnáwó sí bó tilẹ̀ jẹ́ pé àní láǹfààní láti débẹ̀ lénìí agbègbè báyìí ẹ̀yìn báyìí ni ilé ìtura yẹn wà lágbára lọ́wọ́ ọlọ́run ọba láìpẹ́ láì jìnà màá mú yín débẹ̀ tá a bá lè lọ lénìí a máa lọ́jọ́ kan ẹ̀rín tí ó fi owó orílẹ̀-èdè nàìjíríà tó fi dá lára síbẹ̀ ọmọ nàìjíríà mélòó ló ń ṣiṣẹ́ ń bẹ̀ ìbá ṣe pé ó kọ́rùn kó báyìí sílùú tiwa inú wa ìbá máa dùn ara wa ìbá máa yá gágá àbá máa gbàdúrà fún wọn a ní kí wọ́n má jẹ tìbí wọ́n sọ pé ẹni tó bá ṣe níbi pẹpẹ ó di dandan kó jẹ níbi pẹpẹ ṣùgbọ́n àwọn ò ṣe níbi pẹpẹ wọ́n jẹ níbi pẹpẹ jẹgúdújẹra ni wọ́n àwọn ilé òkè ń ṣe olórí ọ̀jẹ̀lú ni wọ́n ẹ jẹ́ ká tún kí àwọn tí wọ́n wà lójú agbágbé lónìí Eh, Abdulrasheed Ajao wọn ní odò àgbèwà o ẹ ṣeun púpọ̀ Ọmọ́táyọ̀ Mustapha Àyìnlá He shall be well with uh, he shall be well by go, uh, by grass. Uh, uh, Adéoyè Adébùsóyè wọn ní Odùduwà gbè wá o àṣẹ Èdùmàrè Olútóyìn Jẹ́gẹ́dẹ́ àti múratán ẹ ṣé gan ni Sádùgbà Isaac wọn ní better than not talking at all thank you my people your effort is appreciated. Ah, eh, eh, eh, eh, eh, eh. Ó ẹ ṣeun púpọ̀ ọmọlára oríyọmí oníkẹ́ wọn ní odò àgbèwà o olùtọ́yè ìjẹ́gẹ́dẹ́ wọn ní bẹ́ẹ̀ ni àbáyọ̀mí ògúntadé wọn ní àṣeṣe o ẹ̀yin ọmọ Odùduwà àákó èrè oko délé o àmì àṣẹ Èdùmàrè olúwafẹ́mi jẹ́gẹ́dẹ́ wọn ní ọlọ́run á ràn wá lọ́wọ́ tó ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ kí a fi ẹ ní obìnrin ló kọ́kọ́ rí Jésù àbí bẹ́ẹ̀ kọ́ <laughs> ó ẹ jẹ́ kí a fi ọ̀rọ̀ kí a fi wá ìyá wa lẹ́nu wò obìnrin àkọ́kọ́ ẹ dúró síbi ìyá wa tí wọ́n kọ́kọ́ bá wa darapọ̀ mọ́ ètò yìí lónìí ẹ káàbọ̀ sí àárín wa ìyá wa. Ah, ah, èyí mà yẹ yín o ah, ẹ wo báṣọ yẹn ṣe yẹ yín ṣọ́ọ̀bì yín mọ́ ni mà. ọmọ Odùduwà tọkàntọkàn ẹ ṣe gan ni taratara. ó pẹ̀lú nǹkan tó jẹ́ kí n wà níbi hmm. lọ́jọ́ òní ẹ ṣe gan. torí pé táwọn èèyàn bá àwọn èèyàn ariwo ń pa lọ́tún ń pa lọ́sì hmm. ṣùgbọ́n ìgbésẹ̀ tá a gbé lé ní lórí ọ̀rọ̀ Oòduà òun ni mo ṣe wòye pé àà ó yẹ kí èmi náà kí n wà níbí hmm. bó tiẹ̀ wulẹ̀ jẹ́ pé mo pẹ́ dé ṣùgbọ́n mo dúpẹ́ pé. ó ní ẹni tó bómi ìsanwó oúnjẹ ìyá wa ẹ kí ẹ tó tẹ̀síwájú lórí àtútùnú yín ẹ sáré dárúkọ yín fún àwọn èèyàn wa nílé. orúkọ mi ni awanat abọ́sẹ̀dé hmm. ọmọ saliu. níbo ni ẹ ti ń bá wa sọ̀rọ̀ báyìí orílẹ̀-èdè wo. ní ìlú turkey a wà ní turkey turkey lọ́wọ́lọ́wọ́ báyìí nílùú istanbul ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ bá wá àwọn ènìyàn wa sọ̀rọ̀ nílé látàrí ohun tí à ń ṣe lónìí. ṣe rí lórí ọ̀rọ̀ Oòduà nation mo rò yí pé bí ṣe débí báyìí ó ṣe mí láàánú lọ́pọ̀lọpọ̀ yí pé àwọn yorùbá tán wà nílùú yìí tí ó yẹ pé a fíù níbí báyìí ẹ má bínú pé mo fòyè ẹ máa sọ̀rọ̀ yín lọ. mo ti gbogbo máa pọ̀ ju báyìí lọ ni. àwọn kan sì ń bọ̀ lọ́nà. ṣùgbọ́n a dúpẹ́ síbẹ̀ ẹ̀rù ń bà àwọn èèyàn hmm. ṣùgbọ́n kò sí nǹkan kan ntọ́lọ́run bá ti lọ́wọ́ sí ó máa ń dùn ṣe. Hmm. eléyìí tó túmọ̀ sí pé bí ohun tọ́lọ́run lọ́wọ́ sí ò sí àgbà ò ní tán lórílẹ̀ ìyá wa ẹ ṣe gan ni ìyá wa ẹ ti ẹ bá wo orílẹ̀-èdè turkey lónìí ẹ tẹ́ ẹ bá wá gbé yẹ̀wò pẹ̀lú orílẹ̀-èdè nàìjíríà kí ló ń ti ẹ lè sọ ẹ ṣé bó ṣe yẹ kórílẹ̀-èdè nàìjíríà wà lẹ́ni ló ṣe wà rárá o ó hmm. pẹ̀lú tó ń kan gbogbo wa lómi inú la ṣe bọ́ síta la ṣe ké gbàǹjarì enough is enough hmm. torí pé à ń lọ sí àwọn orílẹ̀-èdè míì kákàkiri à ń rí bíbẹ̀ ṣe rí báwo wá ní ìlú wa tó jẹ́ pé àwa ni giant of Africa, Africa. tó jẹ́ pé tí gbogbo ẹ̀ wá rí bó ṣe rí kò sí iná kò sí omi kò sọ́nà oúnjẹ gbogbo ẹ̀ náà ó wọ́n nílùú ibi tá a wà yìí wọ́n ní tí oúnjẹ bá kúrò nínú ìṣẹ́ àìṣebùṣe ṣùgbọ́n a ò mọ tí nàìjíríà mórí lọ. ẹ̀yin èèyàn wa nílé ẹ máa bá wa share program àwọn èèyàn ti pọ̀ lọ́bìbà bíi bàbèsùá lórí àgbàgbé lónìí ẹ máa follow page wa ìjìnlẹ̀ FM ẹ ti dá wa mọ̀ òdúniwá àkínṣàìmọ̀ fólóko bẹ́ẹ̀ bá dórí ODTVR ní UK ẹ̀ bá wa ń bẹ̀ bẹ́ẹ̀ bá lọ sí Yorùbá One Voice ní orílẹ̀-èdè Republic of Ireland ẹ̀ bá wa ń bẹ̀ ẹ̀ máa fọ́lọ̀ péèjì wa ìjìnlẹ̀ FM ní orílẹ̀-èdè Turkey ẹ̀ máa lọ sí orílẹ̀-èdè ẹ̀ máa lọ sí orí Instagram wa ìjìnlẹ̀ underscore radio underscore Turkey àbí kẹ́ ẹ lọ sórí Twitter wa ìjìnlẹ̀ FM two thousand and eighteen ẹ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ìbánidọ́rẹ̀ẹ́ sí wa ìyẹn friend request lórí facebook page wa ìjìnlẹ̀ marcus ẹ lọ sórí youtube wa ẹ ìjìnlẹ̀ rédíò láwa lórí youtube ibẹ̀ lẹ́ máa ti bá wa tí àti ń dábẹ́ ẹnu tí à ń rò bí òwe ẹ máa subscribe síbẹ̀ ìyá wa ẹ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Odùduwà ṣe rí báyìí bó ṣe ń lọ yìí hmm. gẹ́gẹ́ bí àfojúsùn yìí gẹ́gẹ́ bí ìyá kí ni ẹ̀yin lérò wípé a lè ṣe tó máa jẹ́ kí òmìnira ilẹ̀ Odùduwà yìí kó lè di gbígbà àkọ́kọ́ nínú ẹ̀ ni pé ìṣọ̀kan hmm. ká ṣera wa ní òṣùṣù ọ̀wà gàga ọmọ Yorùbá ọmọ káàárọ̀ òjíire ká ṣera wa ní òṣùṣù ọ̀wọ̀ ká ṣera wa lẹ́yọ hmm. so tí a bá sọ èdè kan ta ní one voice kò ní sí awuyewuye kan gbogbo ohun tá a bá fẹ́ ṣe á di ṣíṣe ọ̀rọ̀ mi ò ní jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe gan-an ni ìyá wa ẹ kí a tó kúrò ní orí ètò yìí ẹ bá wa gba àwọn ọmọ Odùduwà kí ẹ bá wa gba wọn ní àmọ̀ràn kí a tó. ọmọ Odùduwà nílé lóko lẹ́yìn odi níbikíbi tí a bá wà tá a bá ṣe ti ń sọ èdè ara wa ká máa gbọ́ra wa yé ká máa fi ìfẹ́ bára wa lò. Hmm, ẹ ṣe gan-an ni ma ẹ ṣe gan-an ni gbogbo ọmọ Odùduwà ọ̀rọ̀ ni ẹ ti ń gbọ́ láti ẹnu ìyá wa abọ́sẹ̀dé ní àti ẹ̀ẹ̀kan wọ́n ní kí a ṣèrà wa ní òṣùṣọ́wọ̀ kí gbogbo wa kí kí gbogbo kí ó lè di ṣíṣe fún wa olúwafẹ́mi jẹ́gẹ́dẹ́ akéwọ wọn ní ọlọ́run àánú á wá lọ́wọ́ àmì àṣẹ ìdùmarè àbáyọ̀mí ògúntádé àṣeṣe o ẹ̀yin ọmọ Odùduwà ẹ èrè oko àti kàyín lẹ́ẹ̀kan sádùgbà Isaac wọn ní God bless you bàbá mi àwọn ọmọ àlè Yorùbá òní òní ah mi ò mi ò rí kíní kà dáadáa ẹ ṣeun púpọ̀ ẹ akin akin ẹ jẹ́ kí àwọn kan ń pè wá ni o ẹ má bínú àwọn kan ń pè wá lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ kí a wò bóyá wọ́n ti débi àwọn tí wọ́n ń bọ̀ wá bá wa ṣe ìwọ́de ìta gbangba wọ́ọ́rọ́wọ́ tí à ń ṣe lónìí bóyá wọ́n ti wà ní agbègbè ẹ jẹ́ kí n wò ó ẹ jẹ́ kí n wò ẹ má bínú ẹ̀yin tí ẹ̀ ń tẹ àtẹ̀jíṣẹ́ sí ojú agbágbé a máa. ó dáa sàdúgbà isaac ẹ̀sìn púpọ̀ idris ọláìtàn salam amen eh, benson kẹ́hìndé wọ́n ní god bless all Oduduwa children idris ọláìtàn salam wọ́n ní god um, shall be uh, god shall upon Oduduwa inshallah mi ò mọ àárí ìyẹn kan dáadáa statement yẹn ò kò correct um, fúnmi níyì ezekiel wọ́n ní lágbára alálẹ̀ ajúwa ṣe benson kẹ́hìndé wọn ní god bless all oduduwa children àbáyọ̀mí ògúntadé á ṣeé ṣe fún yín o ẹ ṣeun sunday ojú ọlápẹ ẹ̀tọ́ wa yóò tẹ̀ wá lọ́wọ́ lórúkọ jésù àmì àṣẹ ìdùmarè olúfúnmiláyọ̀ oníyọ̀ odún eh, olúfúnmiláyọ̀ oníyọ̀ odúyẹbọ odúyẹbọ wọn ní may the lord let it be. Amen. ọmọbìnrin àwọn kan ló ń pè mí ẹ má pè mí sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí n fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mìíràn kí n tún fi pè wọ́n ìyẹn àwọn tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ ní orí ní ibi tí a wà yìí ní orílẹ̀-èdè Turkey Olúfúnmiláyọ̀ Oníyọ̀ wọ́n ní may the Lord hello ewa hello yeah ari uh, ibeyangbe amọ tank sin ibeyangbe amọ tank sí ní iwájú opposite the mamara ibeyangbe abiodun adebami ishola may god bless oduduwa nation uh, ní uh, iwájú mamara the mamara ní taxim square mamara uh, one skyscraper lórí uh, that's the only skyscraper lórí ibi uh, midani You, yori tassim square mama um, um, skyscraper yori mamara square skyscraper that tall building yeah that's in mamara tó bá two thousand thousand square wà á rí nbẹ. ẹ̀yin èèyàn wa nílé Ganiyun Muritala eh, Karonwi ẹ̀sán púpọ̀ ìbíjọjú Olúsọjí Innocent wọ́n well done Prince Planner Adexrix ẹ̀ẹ́dínásì eh, wọ́n ní nice one Odùduwà láfẹ́ ọ̀làdìmẹ́jẹ̀ Victor Ojo wọ́n ní one spirit my, my people ẹ̀sìn púpọ̀ ìdòwú hamon ọ̀làwálé akínyẹn abẹ̀kẹ́ ọmọlára ẹ̀ máa bá wa ṣe program princess Ade. ó mà ṣe. akin bọ̀ bọ́lá john wọ́n ní useless government ẹ̀ ṣe gan ni ganiyo muritala karonwi and abẹ̀kẹ́ Omolara adisa àwọ̀ṣe ìyọ̀ ẹ̀sìn púpọ̀ ọmọ sàn yìí ọmọṣàyí Godwin Rotimi wọ́n ní God bless Odùduwà nation republic Waheed Ige Akínyẹsẹ gan ni o wọ́n ní ọmọ Odùduwà gbè wá o àmì àṣẹ Èdùmàrè Ojúadé Muhyiddin e ice crown wọ́n ní Oòduà I stand bẹ́ẹ̀ ni Ọládìmẹ́jì Ọbágùnlù Ẹ̀mí Gerard ẹ̀hún ní ẹ̀kú iṣẹ́ takuntakun ẹ ṣeun púpọ̀ Waheed Ige amakinyo ẹ̀ ṣe gan ni adúpẹ́ lọ́wọ́ yín ọládìméjì ọbakùnrin ẹni gerard wọ́n ní ọlọ́run á wà pẹ̀lú yín o àmì àṣẹgbọ̀n adéṣọlá adéoyè wọ́n ní good afternoon olúwaṣẹ́gun stephen olúwaṣọlá akínyìn ẹ̀ṣẹ̀n púpọ̀ ọláyínká victor olúwaṣeun nigeria is a mess ó ti sú mi bẹ́ẹ̀ ni gbogbo àná ló ti sú ojú adé muhyiddin ẹ wò àwọn security lélẹ́yìí tí wọ́n wá síbi wọ́n sì bá wa sọ̀rọ̀ ní tùbínùbí ká máa bá ṣe wa lọ gbogbo ọmọ Odùduwà ó ti sàn Odùduwà á gbè wá pẹ̀lú àṣẹ lọ́wọ́ ọlọ́run bá so ẹ ẹ jẹ́ kí a máa ṣe lọ ayọ̀délé michael wọ́n ní odò àgbèwà o káàkì nàásìsì táwa <laughs> ẹ ṣe gan ni gbogbo ẹ̀yin èèyàn wa nílé ah, àtẹ̀jíṣẹ́ mà ti pọ̀ lójú agbágbé lónìí eléyìí tó túmọ̀ sí pé gbogbo ẹ̀yin ọmọ Odùduwà pátá nínú yín dùn sí nǹkan tí à ń ṣe gẹ́gẹ́ bí a ṣe sọ fún yín a sì ń sọ lọ a tún máa sọ síwájú sí i ọmọ Odùduwà Iléyá ẹ wọ́n ní bá àbámọ bíi à ń rè ó yẹ kí a padà sílé a sọ lónìí lónìí títí tí tá a fi kúrò níbí ìbáà jẹ́ wákàtí márùn-ún ìbáàjẹ́ wákàtí mẹ́fà ìbáàjẹ́ wákàtí mẹ́wàá àwọn kan ti ń wọlé bọ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ níbi tí wọ́n ti ń bá wa ṣe <laughs> ìwọ́de lónìí àwọn ọmọ Yorùbá ti pọ̀ bíbá bíi bàbèṣùá àtọmọdé àti àgbàlagbà àti ọkùnrin àti obìnrin gbogbo wa náà la pé síbí o tí à ń ṣe àjọyọ̀ ọjọ́ tòní tí à ń fẹ̀ wónú wa hàn àfìjà pẹ́ta o àjà àbẹ́nìkan ta tiwa e, ẹ̀ rabino tiwa e, ẹ̀ up united Yoruba kingdom in turkey i love you all ẹ ṣeun púpọ̀ ẹ ṣe gan ni ẹ máa bá wa ṣíà ẹ ẹ máa bá wa ṣíà ẹ bàbá ṣe ẹ fẹ́ bá wa gbóhùn sáfẹ́fẹ́ ni láti jẹ láti sọ̀rọ̀ kí ni ah ah kí ló dé ẹ jẹ́ kí a gbọ́hùn lẹ́nu bàbá wa tẹ́ ẹ bá ti ń gbọ́ one and only another one is a counterfeit ay the senator ẹ káàbọ̀ sá. ẹ ṣe lóòótọ́ ẹ kó ètò. ẹ bá wa kí àwọn èèyàn wa nílé kí ẹ dárúkọ yín ẹ mo kí ẹ̀yin tèmi lórúkọ mi láyé onídàn makinola gbogbo yẹn wọn ṣe wájú sí i ọmọ wọn nílùú ìdàn rẹ wọn máa jọ wọn máa jọba ọmọ mákànrin ó kí wẹ yes ẹ gbogbo tèmi lé mo kí yín gbogbo Yorùbá odò àtọkàntọkàn tààràtààrà mo kí yín ẹ kúlé ẹsìn kú múlérò èmi ni tiyín tòótọ́ Turkey làwà Odùduwà movement nílùú Turkey àwa náà lélẹ̀ gbogbo ẹ máa da aláṣẹ Ọlọ́run k'Ọlọ́run gbà fún wa kádẹ̀ rí ṣe. bẹ́ẹ̀ ni ọlọ́run ti gbà fún wa a sì ti rí ṣe àwọn èèyàn ti pọ̀ bíbá àbí ìbàbẹ̀ èso alójú agbágbé lónìí ah àwọn èèyàn yà wá lẹ́nu lẹ́nìí you people tear my mouth <laughs> ẹ ṣe gan ni ojú tẹ fi wò wá ò ní fọ́ nílé o etí tẹ fi gbọ́ wá ò ní di ọwọ́ tẹ fi bá wa ṣe àìtò yìí lónìí kò ní kan ìsàlẹ̀ àpò ó dùn wá á gbè wá pẹ̀lú àṣẹ ọlọ́wọ́n bá ẹ ẹ wẹ́ the senator ẹ ohun tí à ń ṣe lónìí ẹ á mọ̀ pé gbogbo wa ló wọ̀ ní akínyẹmí ara wípé áhà ìlú tó lọ́ba tó níjòyè tí ọmọ ẹlẹ́ran wá jẹran jẹgun tí ọmọ aláṣọ wá wọ àkísà kí ni ohun tí ẹ lè sọ sí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà. lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà ìlú ẹ wọ́n ní ìlú tó kún fún wàrà tó yẹ ni àmọ́ àwọn kan ló ṣe kí ni. ẹ jẹ fún ẹ fún ẹ create space. ẹ create space ẹ create space. àwọn kan láńtà nìkan jẹ́ náà ṣe gbogbo ẹ̀. ẹ arántí pé lórílẹ̀‐èdè nàìjíríà kò rí bẹ́ẹ̀ yẹn rí ká tó gbòmìnira bẹ́ẹ̀ni àwa gbòmìnira tán ìlera lágbà láì ṣòmìnira so kọ́lọ́n lérò àti kíni kó yọwọ́ kúrò nínú ìlera tó kó ẹrú takora wa sí nàìjíríà àdáadáa àti sọ látàrí ó ti pẹ́ sí yẹt kò sí ìyípadà kò dáná àwọn olórí wa ṣe kíni wọ́n ṣe mọ́kùnmọ́kùn àwọn ọ̀dọ́ náà ṣe kíni oríwa náà tún pé ààtò dáadáa àwọn ọ̀dọ́ lẹ́nu ìṣòro nàìjíríà to me o mi ò mọ̀ tàwọn tó kú bọ̀ ọ̀dọ́ ní ìṣòro nàìjíríà to me ìṣòro lórí mọ́ torí kíni olórí ta ní kò pọ̀ tó ọ̀dọ́ ta ní àmọ́ síbẹ̀síbẹ̀ tó bá kú bí oṣù mẹ́fà tó fẹ́ dìbò wọ́n fún wa ní tíjọ́rọ́ àwọn ọ̀dọ́ ṣe kíni àtúmọ̀ apariwo lé wọn lẹ́yìn so ọ̀dọ́ ní ìṣòro tó tábà fìmọ̀ ṣọ̀kan agbárùkù tira wa pé yẹsà àwọn ilé àfẹ wọn bẹ tó yàtọ̀ wà. ẹ ṣe gan ni ẹ ní orílẹ̀-èdè nàìjíríà báyìí ní orílẹ̀-èdè location confusion a rí pé àwọn gómìnà kan pàápàá àwọn gómìnà tí wọ́n pera wọn ní ọmọ yorùbá wọn ò jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n ṣe ìwọ́de nílé bọ́n ṣe ń gbé wọn bẹ́ẹ̀ ni wọ́n ń lù wọ́n tó ń ṣe wọ́n bí ọṣẹ ṣe ń ṣe ojú ẹ kí ni ẹ lè rí sí eléyìí nílùú tiwa tí wọ́n sì pèrè àwọn ní olórí tiwa. lórí ọ̀rọ̀ yẹn mo sọ náà ṣáájú mo ní ọ̀dọ́ ní ìṣòro torí kí ni àwọn ọlọ́pàá náà tó ń dà síta pé kán máa gbọ́ àwọn ọ̀dọ́ náà ni wọ́n wọ́n ṣarúgbó náà wọ́n náà nígbà tó bá ṣe kí ni tó bá ránṣẹ́ tó bá fi. tó bá rán ni níṣẹ́ ẹrú ó yẹ kéèyàn fi tọmọ jẹ. ó yẹ kéèyàn fi tọmọ jẹ torí kí ni àwọn ọlọ́pàá iná Yorùbá bẹ́ẹ̀nbẹ́ Haúsá bẹ́ẹ̀nbẹ́ Ìgbò bẹ́ẹ̀nbẹ́ mídùbẹ̀ tí bẹ́ẹ̀nbẹ́ gbogbo ló wà ńbẹ̀ àmọ́ wọ́n rán wọn ṣe ẹrú wọn ò fi làákàyè sí wọn ò fọgbọ́n sí. so wọ́n pàtàkì wọ́n fẹ́ ṣe revolution wọ́n protest ní àwọn ṣe gbàṣàwò kan wọ́n pàtàkì lọ́dọ̀ bíi hundred million tọ́dọ̀ two million jáde kí ni wọ́n fẹ́ ṣe dípẹ́ ti kọ́ ọlọ́pàá bíi five million síta so ìyàtọ̀ yẹn wà ń bẹ̀ ọ̀dọ́ nìṣòro ká bá rògbò tira wa ká chicken ni ká láwọn àgbàlagbà tó wà ń bẹ̀ ká lé wọn kúrò ń bẹ̀ àwọn ọ̀dọ́ tó dẹ̀ wà lórí àléfà náà kọ́nà chicken ni kán fà pẹ́ lélẹ̀ pé yes ọ̀dọ́ lè ṣe é so nǹkan tó máa sọ sí yẹn nìyẹn. àwọn kan ń pariwo restructuring restructuring ní nàìjíríà restructuring tá a ti ń pariwo láti ọdún 1966 tí kò yọjú tí ò so èso rere ṣùgbọ́n àwọn ọ̀dọ́ báyìí wọ́n ní Nigerian nation ni àwọn fẹ́ kí ni ẹ lè rí sọ sí eléyìí sà. ẹ lérò rò pé restructuring tó ti ń pariwo tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ tá a dẹ̀ ti resolution sí gbogbo ẹ̀ náà a ní káwọn ọ̀dọ́ pawọ́pọ̀ tábà pawọ́pọ̀ ẹja tọ àwọn leaders lọ́wọ́ nípa wa a máa ń sọ̀rọ̀ pé kótó abẹ́ lọ protest má lọ ah, àwọn mi máa lọ bẹ àwọn máa pa àwọn máa ṣe pé àwọn máa ṣàwọ ẹni bá máa kú máa kú ẹni máa yé máa yé ẹlòmíì ò lọ fún protest náà wà nílé ọdọ ẹ̀ ń kú ẹ̀rù tó ń ba Nàìjíríà nìyẹn pé mi ò lè forúkọ ràn lọ́rùn màá lọ protest tán ṣe ẹgbàjọba ẹ̀mí á kú màá máa lọ ẹ̀yẹ bá máa ṣẹlẹ̀ máa ṣẹlẹ̀ ìyẹn ti ṣú ọ̀ ẹ̀yẹ kan ló ń ṣíwájú ogun ẹ̀yẹ kan nílẹ̀ ṣe kí ni ló ń kẹ́yìn ogun kí ṣe fẹ́ tó bá lọ ogun ló máa padà sílé hundred percent ìyẹn ti ṣú ọ̀ tẹ́lẹ̀ so bí yẹn ṣe rí nìyẹn kọ́lọ́ ṣe rí ìrìnàjò kejì ó gbà fún wa kọ́lọ́ ṣe kó ràn wá lọ́wọ́ ọlọ́run ká máa bẹ̀ fún nàìjíríà ọlọ́run bẹ́ nàìjíríà àmọ́ àti ìṣẹ́gun kọ́lọ́ ṣe kó dárí jù wá. ẹ sọ̀rọ̀ ọlọ́run pé ọlọ́run ni ká máa bẹ̀ fún nàìjíríà ǹjẹ́ ṣé ọlọ́run ló yẹ ká máa bẹ̀ ni àbí káwa gangan gbé ìgbésẹ̀ fúnra wa. ó dáa káwa gbé ìgbésẹ̀ fúnra wa àmọ́ mo sọ lẹ́ẹ̀kan mo ní ọ̀dọ́ nìṣòro nàìjíríà torí kí ni àìmọye ọ̀dọ́ ń sìn tọ́nà ṣe kí ni tọ́nà ti gbà fún lórílẹ̀‐èdè nàìjíríà tí òun ṣe pé bí ọ̀rọ̀ nàìjíríà ló fi rí ṣe lọ́nà kan ọ̀bọ́nà méjì tó ti rí ṣe tá bá pawọ́ pọ̀ àwọn àgbàlagbà tó wà ń bẹ̀yìn náà àwọn náà kúrì wọ́n mọ̀ ọ̀kan tó ta téèyàn bá o ní fa nàìjíríà kó lọ́mọ ẹ lọ lóyìnbó kó lọ kàwé o ní gbowó jẹ nàìjíríà kó lọ fún ẹ̀ṣẹ̀ kan sí lóyìnbó torí gini kò sẹ́ni tó fẹ́ mú ẹ nàìjà orí pé lóyìnbó yẹn dá àmọ́ àwa ọ̀dọ́ tá bá gbárùkù tira wa pé yes ìkan tẹ̀ ń ṣe yìí ò dá wọ́n ní tá bá yọ ìpín lójú wọ́n fi wọn ojú pé ìkan tó ń ṣe yìí ò dá àmọ́ nígbà téèyàn mẹ́wàá bá ṣe mítì torí owó tó ti gbà sínú àpò á ti jẹ́ dòdò ẹni wá ti kó tọ̀ á sọ dòdò mọ́sọ̀ bí yẹn ṣe rí nìyẹn. ẹ ṣe gan-an ni bàbá wa Senator ay tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ ní àti ẹ̀kan kí ni ọ̀rọ̀ ìyànjú ti ẹ nígbà fún àwọn ọmọ Odùduwà tí wọ́n ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Oòduà ni mí tọkàntọkàn taratara ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀m̀bẹ̀ ńlé tẹ̀m̀bẹ̀ lóko tẹ̀m̀bẹ̀ láàjò mo kí gbogbo yín ẹ̀bẹ̀ kan tó máa kàn bẹ́ẹ̀ ni pé yes ẹ já fi sùúrù ṣe ẹ já fi mọ̀ ṣọ̀kan ẹ má jẹ́ àdìtẹ̀ ara wa ẹ má jẹ́ àdàlẹ̀ ara wa torí kí ni ọ̀dàlẹ̀ balẹ̀ wò ó. ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ. so ẹ má jẹ́ àdìtẹ̀ ara wa ẹ má jẹ́ àdàlẹ̀ ara wa ẹ já fi mọ̀ ṣọ̀kan yorùbá ní pé ó yára fún ìka kan láti tójú fún àmọ́ ṣòro fún ẹyẹ gbálẹ̀ kan láti dálẹ̀ gbà lábà sọ àwọn dòṣùṣù ọwọ̀ kò lè ṣe é kàn ẹja sọra dòṣùṣù ọwọ̀ ẹja chicken ní ká jẹra wa mọ́ ká jàjà yìí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ọgbọ́n àti òye kì í ṣe tipa ikọ̀ àti àdá àmọ́ ti ìmọ̀ àti òye ẹ̀dá fi jẹ́ kí ni ká fi jàjàyè oòdùà tọkàntọkàn. ẹ ṣe gan akẹ́tù máa lọ ìbéèrè kan wọlé ní yàjóyàjó báyìí wọ́n ní ẹgbẹ́ kan wà tí ó ń gbé wa lọ sínú àwùjọ àgbáyé láti gba òmìnira fún wa ẹjọ́ ìwọ̀n ẹgbẹ́ yìí gbé kalẹ̀ ní nǹkan bí ọdún kan sẹ́yìn láàrin ọdún kan yìí ni wọ́n ti ṣe iṣẹ́ takuntakun láti gbé wa wọnú àjọ UNPO tí wọ́n sì ń ṣe iṣẹ́ takuntakun lọ́wọ́ báyìí láti gba òmìnira ilẹ̀ bàbá wa fún àyẹn ẹgbẹ́ Yorùbá World Congress tí mi ò bá ní gbàgbé tí bàbá wa um, ọ̀mọ̀wé Akíntóyè tí ó jẹ́ olórí wọn pátápátá káfàtà ṣùgbọ́n àwọn kan dìde lẹ́nu ọjọ́ mẹ́ta pé àwọn ò fẹ́ bàbá Akíntóyè ń bẹ̀ o wípé torí ó ti dàgbà ju kíníkan kíníkan ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá túyáyá túyáyá wípé àwọn ò fẹ́ bàbá Akíntóyè làwọn sì fẹ́ lórí oyè o nítorí pé bàbá yìí ẹ wà ń bẹ̀ ẹ̀yin tẹ́ pera yín lọ́dọ̀ọ́ ẹ̀yin tẹ́ ní pé ẹ sì ẹlẹ́jẹ̀ lára ẹ lómi lára tí ẹ wà ń bẹ̀ fún àìmọye ọdún ẹ gbé ìgbésẹ̀ kankan ṣùgbọ́n bàbá yìí sọ wípé àwọn ń gbà kílẹ̀ Yorùbá kí wọ́n gba òmìnira lẹ́ni káwọn kú lọ́la pé bàbá yìí sọ wípé àwọn ò ṣetán láti jẹ ààrẹ orílẹ̀-èdè Odùduwà ẹ kí ni ẹ rí sí ìgbésẹ̀ àwọn agbẹ̀yìn bẹbọjẹ́ bíi mẹ́rin tí wọ́n fẹ́ gba tí wọ́n fẹ́ lé bàbá Akíntóyè lórí oyè ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ kan tó bá gbà yín sí iléeṣẹ́ kan láti bẹ̀rẹ̀ tó bá jẹ́ ìlẹ̀ dá iléeṣẹ́ yẹn kalẹ̀ tẹ́ wá bẹ̀rẹ̀ láti lẹ́lẹ̀ nígbà tẹ́ bá ń bẹ̀rẹ̀ ọ̀tá ò ní wọlé àmọ́ tó bá ti ń gbèrú tó bá ti ń gòkè àwọn òṣìṣẹ́ tẹ́ ṣe ìgbà láàmọ́ tó fún yín pé ọ̀gá ẹ wá ṣe mọ̀ pé máníjà ẹ ó ti kọ́lé lórí yín ó ti ṣègbà lórí ó ti ṣàwọ́ lẹ́yìn nítorí kíni ìgbà tó bẹ̀rẹ̀ àwọn ò sí ń bẹ̀ àwọn ti wá dé wọ́n fẹ́ gadùn ọbẹ̀ so ọ̀rọ̀ tí mo sọ fún wa pé ọ̀dàlẹ̀ balẹ̀ kú balẹ̀ kú ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ ẹ má jẹ́ àdalẹ̀ ara wa ẹ má jẹ́ kíni ká má gbẹ̀yìn gbẹ̀bọ̀jẹ́ lára kó tá a sọ nìyẹn wọ́n nínú Yorùbá lọ̀tẹ̀ wà àmọ́ ẹ já pàjà pé ọ̀tẹ̀ yóò sí mọ́ ká fi mọ̀ ṣọ̀kan pé wọ́n fẹ́ léyìn ọ̀tọ̀ kúrò bẹ̀ irọ́ ńlá nítorí kíni ẹni ló bẹ̀rẹ̀ pàtó bẹ̀rẹ̀ àwọn kan sùn so bó ṣe rí nìyẹn. ẹ ṣé gan ẹ̀yin èèyàn wa nílé òun náà ni ẹ ti ń gbọ́ láti ẹ̀kan yé orílẹ̀-èdè Turkey ni a wà ìlú Taksim eh, ìlú Istanbul ní agbègbè kan tí a ń pè ní Taksim òun ni a wà báyìí tí a ti ń fi ìwọ́nú wa hàn ẹ má ì tí ì kúrò lójú àgbàgbè torí bá a ṣe ń lọ a fẹ́ ya fọ́tò gbogbo a fẹ́ ya fọ́tò ké eh, eh, àsìkò tí ń lọ fún wa nítorí náà a fẹ́ ya fọ́tò báyìí kí gbogbo wa kí oníkálùkù kí ó máa gba ilé wọn lọ lónìí ṣùgbọ́n èmi sì wà pẹ̀lú yín o nítorí bí mo ṣe ń lọ gbogbo àwọn nǹkan mèremère tí ìjọba orílẹ̀-èdè Turkey tó ṣe fún àwọn èèyàn wọn orílẹ̀-èdè Turkey tí kò lépo tí ò ní nǹkan kan aṣálẹ̀ nílùú Turkey ṣùgbọ́n ohun ọ̀gbìn ni wọ́n fi ṣe nǹkan àmúṣagbára wọn gbogbo ẹ̀ la máa máa yànnàná ẹ̀ fún yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan bá a ṣe máa dúró leléyìí hmm, torí òrùn no no no a lè fèsì bá a máa fèsì báyìí yà torí òrùn nítorí náà ẹ̀yin èèyàn wa ẹ máa gbádùn wa bí òyìnbó ṣe ń gbádùn sìgá lónìí mo ní orílẹ̀-èdè Tọ́kì yìí wọn ò ní nǹkan kan wọn ò níná ẹ má bínú wọn níná wọn ò ní ohun àlùmọ́nì ilẹ̀ kankan síbẹ̀síbẹ̀ àwọn èèyàn wọn ń jẹ mùdùmùdù tá a bá fẹ́ lọ tá a bá fẹ́ kúrò níbi inú ìsàlẹ̀ ilẹ̀ ibi tá a wà yìí inú ìsàlẹ̀ ilẹ̀ ni a máa ti lọ wọ train a máa ti máa lọ wọ train ṣó ti yé gbogbo ẹ̀ náà lẹ́ máa máa wò lọ́lọ́kan òjọ̀kan space ẹ fa ti rí àwọn security tí wọ́n fún wa lélẹ́yìí láti dáàbò bò wá fún sẹ́rí amọ̀ tank lẹ́yìn wa láti dáàbò bò wá fún ohun tí à ń ṣe lẹ́ni ṣe ti rí àwọn ọlọ́pàá ṣe rí báwọn ọlọ́pàá wọn ṣe dìhámúra gbágbágbá tí wọ́n dúró wámúwámú wọ́n fẹsẹ̀ méjèèjì dúró lára àwọn security tí wọ́n fún wa lélẹ́yìí láti dáàbò bò wá lẹ́ni ká lè mọ̀ pé àwa tá a wà ní Turkey àṣọ à ń ṣe iṣẹ́ takuntakun fún òmìnira ilẹ̀ Odùduwà ẹ gbélégbọ́ láìpẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ẹ wá ẹ máa wò wá o ẹ má kúrò lórí agbágbé ẹ gbádùn wa bí òyìnbó ṣe ń gbádùn sìgá ẹ máa gbádùn wa bí yorùbá ṣe ń gbádùn ògè ẹ nítorí pé iyán ló ń jẹ àmàlà lóògùn àìrárá là ń jẹ̀kọ kẹnu kí ó má dilẹ̀ báyìí òun ni ti kúkúrú kẹlẹ̀ mọ̀ wípé gúdúgúdú lọmọ yorùbá àfìgbà kọ̀ọ̀kan túra lẹ̀ ọmọ yorùbá tí ò báyìí tí ì ṣetán láti ìjà ni wọ́n sọ wípé ẹ máa ya fọ́tò yín bẹ́ẹ̀ ṣe ya fọ́tò làwọn èèyàn náà ń gbádùn wa nílé bí òyìnbó ṣe ń gbádùn bọ́n ṣe ń gbádùn tíì ẹ̀yin èèyàn wa nílé ẹ máa gbádùn wa ẹ má kúrò lójú agbágbé hmm, ẹ má kúrò lójú agbágbé àwọn òyìnbó ni wọ́n ya wá ń fọ́tò yẹn ẹ máa wò wọ́n bí wọ́n ṣe ń yà wá ń fọ́tò àwọn agbófinró nìyẹn tí wọ́n dúró sísàlẹ̀ ńbẹ̀ yẹn tí wọ́n ń ṣọ́ wa gbogbo ẹ ti gbogbo ẹ ti dà ilẹ̀ Odùduwà a ti gbà á ẹ jẹ́ kí inú wa kó máa dùn kí ayọ̀ wa kí ó máa kún Odùduwà bẹ́ẹ̀ ni o ẹ jẹ́ kí ayọ̀ wa kí ó máa dùn. ẹ jọ̀ọ́ ta ló ní fóònù yẹn bẹ́ẹ̀ ṣe yá ẹ bá wa fi sínú platform wa o ẹ bá wa fi sínú platform bẹ́ẹ̀ ṣe ń yá Oòduà ni mí tọkàntọkàn oòdùà ni mí tọkàntọkàn ẹ má tìjú ilẹ̀ bàbá yín ẹ má tìjú ilé bàbá yín ẹ má tìjú ibi tẹ́ ẹ ti wá nítorí pé ọmọ tó sọ ilé nù ó sọ àpò ìyàkọ́ orílẹ̀-èdè Turkey mo ní kẹ́ ẹ máa lọ sórí platform wa ẹ máa like page wa ìjìnlẹ̀ FM lórí Facebook ìjìnlẹ̀ FM àtẹ̀jíṣẹ́ ìbánidọ́rẹ̀ẹ́ lórí Facebook mi ìjìnlẹ̀ Marcus ẹ máa tẹ̀ síbẹ̀ o ẹ kí ẹ máa tẹ ìbánidọ́rẹ̀ẹ́ sí lọ́lọ́kan òjọ̀kan ẹ lọ sórí Instagram wa kí ẹ máa tẹ̀lé wa ń bẹ̀ ìjìnlẹ̀ underscore radio underscore turkey ẹ lọ sórí YouTube channel wa nítorí tá a bá parí ètò yìí lónìí a máa nà fọ́nrán yìí sí orí YouTube ìjìnlẹ̀ radio ní orí YouTube ní ìjìnlẹ̀ radio ẹ̀yin èèyàn wa nílé nínú lánàá lè lọ sí ìjàmbá ok ok ẹ ṣe gan ẹ bọbọ tí ó gba t-shirt lẹ́ẹ̀kan kò tí kù mí lọ́wọ́ máa fún ẹ ìtàgídé yà bàbá yẹn sọ. ẹ̀yin èèyàn wa nílé ó du ayé àti gbà bro mi ti rí ẹwọn fifty naira báwo la ṣe máa ṣe báwo la ṣe máa báwo mo ṣe máa rí gbà náà ok ẹ sọ fún ṣìgó ṣìgó lè máa fún àbí. àti pẹ́ náà. ok. Uh, Mr. Oloma fún yín. Oloma fún yín okay okay okay all right all right okay. Uh, ẹ̀yin èèyàn wa uh, a ti wà ní Taksim Square láti aago mẹ́sàn-án orílẹ̀-èdè aago mọ́kànlá orílẹ̀-èdè Turkey ìyẹn aago mẹ́sàn-án orílẹ̀-èdè Odùduwà òun ni a ti wà níbí tí a ti bẹ̀rẹ̀ sí ní gbé ohùn sí afẹ́fẹ́ lọ́lọ́kan òjọ̀kan tí a ti gbé àwọn èèyàn wa jáde tí àwọn èèyàn ti ń fi ẹ̀hónú hàn lọ́dọ̀ wa níbí báyìí ẹ jẹ́ kí n wo nǹkan tí àsìkò ń sọ ẹ jẹ́ kí a wo nǹkan tí àsìkò ń sọ a máa lọ sílé báyìí aago méjì àbọ̀ ó kù díẹ̀ yẹn aago méjì ó kọjá ìṣẹ́jú méjìdínlọ́gbọ̀n lọ́dọ̀ wa ń bí ìyẹn túmọ̀ sí wípé aago méjìlá ó kọjá ìṣẹ́jú méjìdínlọ́gbọ̀n ní ilẹ̀ Odùduwà ẹ má jẹ́ ká tijú ẹ má yẹ kó sú wa ẹ má jẹ́ kí ó rẹ̀ wá ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ ẹni tó bá fi orí tì dópin òun ni àgbàlá ẹ wo àwọn ọmọ wa bí wọ́n ṣe ń ya fọ́tò ǹjẹ́ èyí ò yẹ wá bí tábà tí ọyá ká tí ọyà ká lọ sílé bàbá tiwa ṣé léyìí ò yẹ wá eléyìí yẹ wá o eléyìí ò eléyìí yẹ wá o eléyìí yẹ wá o eléyìí yẹ wá o Odùduwà tiwantiwa ẹ wò ó ẹ bá wa send ẹ sórí group Odùduwà tiwantiwa ẹ àwọn aláàbò tí wọ́n fi ṣọ́ wa nìyẹn wípé kí wọ́n dáàbò bò wá ẹ̀yin ọmọ Odùduwà nílé lóko lẹ́yìn odi àsìkò títí o láti lọ àsìkò ti tó láti lọ sílé àsìkò ti tó láti padà sílé wọn ní báwo bá mọ bí à ń lọ à padà sílé àwọn bàbá wa twelve thirty ní London ẹ ṣe gan two thirty ní lọ́dọ̀ tiwa ń bí two thirty lọ́dọ̀ tiwa ń bí two thirty ní ní ọ̀dọ̀ tiwa ń bí ẹ̀yin èèyàn wa à ń lọ sílé báyìí àti ń lọ sílé ibi tí network tó bá dé nínú ìsàlẹ̀ ńlẹ̀ tá a bá dé ẹ bá wa gbà bẹ́ẹ̀ tá a bá tún délé a tún máa tẹ̀síwájú níbẹ̀ níbi tí a fi àdàgbà wa ètò rọ̀ lónìí ní báyìí tí a ti bẹ̀rẹ̀ wọ́n ní àyà bẹ́lẹ̀ ò bẹ́rẹ́ hmm, gbogbo àwọn orílẹ̀-èdè turkey lọ́lọ́kan ìjọ̀kan la máa máa fi wọ̀nyí bí ìjọba wọn bí wọ́n ṣe ṣe fún àwọn èèyàn wọn tí àwa náà máa ṣe fún àwọn èèyàn wa ṣe rí ọkọ̀ lélẹ́yìí o tó ń gbálẹ̀ kiri ṣe ti rí bó ṣe ń gbálẹ̀ bó ṣe ń ṣe nìyẹn lóòrèkóòrè ọ̀sán ìyálẹ̀ta àárọ̀ ìrọ̀lẹ́ àṣálẹ́ bí wọ́n ṣe ń gba nìyẹn ṣe rí pépà ńlẹ̀ kò sí ẹ̀ lè rí dọ̀tí torí pé wọ́n ní ìmọ́tótó báyìí borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí oorun ìrẹ̀wẹ̀sì tinú ẹ̀gbin là wá ni à ń kà ńgbà tí a wà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ lọ́jọ́ sí ẹ̀yin bàbá ẹ sì rántí ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí oorun ìrẹ̀wẹ̀sì tinú ẹ̀gbin là wá <laughs> bẹ́ẹ̀ ni òun náà nìyẹn ọkọ̀ tí ó ń gbálẹ̀ nìyẹn o ó tó ń gbálẹ̀ nìyẹn orílẹ̀-èdè turkey ní ta wàyé orílẹ̀-èdè turkey tí nàìjíríà fún ní owó tí wọ́n yá wọn òbítíbitì mílíọ̀nù dọ́là ní ọdún 1999 nígbà tí ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rúru tí ó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè turkey orílẹ̀-èdè turkey yẹn náà lélẹ̀ ìwà lónìí òun náà lélẹ̀ ilé ní òun náà lélẹ̀ ilé ní ní ìlú istanbul ìlú istanbul ni ìlú tó tóbi jù ní gbogbo ilẹ̀ Europe pátápátá bó ṣe tóbi tó yìí náà ìlú kan ni o ìlú kan ni o wọ́n ní eighty two states ní ìlú Turkey wọ́n ní eighty one states eighty two million ní gbogbo wọn wọ́n dẹ̀ ní eighty one states àti abúlé àti ìletò àti ìlú wọn bí wọ́n ṣe ṣe gbogbo ilẹ̀ wọn lélẹ̀ pátá tẹ́ ẹ bá fẹ́ rin ìlú Istanbul ẹ̀ ṣì ń rìn ní wákàtí márùn-ún ẹ̀ tí ì dúró ní ìgún ní ìbú àti òró nílà oòrùn ìwọ̀ oòrùn gúúsù àti àríwá ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa rìn kiri leléyìí ẹ̀ bílẹ̀ wọn ṣe rí leléyìí ilẹ̀ wọn bó ṣe rí ṣe rí fẹ́ǹsì ni wọn ò ní fẹ́ǹsì àwa là ń solé tá à ń sélé mọ́ra wa bí ẹlẹ́wọ̀n ṣùgbọ́n kò sí ní tó jọ bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bí kò sí ní tó jọ bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wọ́n bí ìgbà tí wọ́n mọ̀ pé ètò ààbò tí kò mẹ́hẹ òun ló wà nílùú wọn torí náà gbogbo nǹkan ni wọ́n fi tẹ́ àwọn ènìyàn wọn lọ́rùn tí wọ́n fi tẹ́ àwọn ènìyàn wọn lọ́rùn ọjọ́ wo la tún fẹ́ sinmi ogun nàìjíríà mo sọ fún yín mo ní mò ń bọ̀ wá ṣe ètò lórí bàbá wa àkàndé bísí àkàndé ẹ màá ṣe ètò lórí wọn nítorí pé ọmọdégbọ́n àgbàgbọ́n la fi dálẹ̀ Ifẹ̀ lọ́jọ́ sí wọ́n ní ojú tó bá ń ṣepin a máa fi wọn ojú ohun tí wọ́n rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ wípé a lè gbòmìnira ẹ bá ṣe pé ṣe pé ó ṣe ṣe ká láǹfààní láti gbé wọn wá sí orí ètò ni ká wá béèrè lọ́wọ́ wọn wípé ọdún mélòó ni orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fi jà fún òmìnira tí wọ́n fi gba òmìnira kó wá sọ fún wa ṣó pé ogún ọdún ṣó pọ́gbọ̀n ọdún ṣó pé àádọ́ta ọdún ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ibi tó bá yẹ ká bá ọgbọ́n tá a bá bá agọ̀ ń a máa ṣe ni láàánú a máa ṣe ni láàánú a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin àgbàgbà ilẹ̀ yorùbá tẹ́ ẹ jà fitafita takuntakun tẹ́ ẹ tún ń jà lọ́wọ́lọ́wọ́ wípé kí a gba òmìnira ilẹ̀ Odùduwà òun náà lélẹ́yìí o bí onílù lélẹ́yìí ilé onílé lélẹ́yìí àjò lélẹ́yìí tá a ṣe tó tún fún wa ní àgbàwé àṣẹ lọ́wọ́ wọn o àgbà ìwé àṣẹ kankan nítòkàn ṣẹlẹ̀ ni pé àlọ́sọ́dọ̀ àwọn ọlọ́pàá wọ́n ní ká ṣe ká distance ara wa wọ́n sì fún wa lẹ́lẹ́tọ̀ ààbò wọ́n dá ààbò bò wá wọ́n fi ṣọ́ wọn ṣọ́ wa àmọ́ pé lẹ́dùnmarè ló ní ààbò lọ́wọ́ hmm? ṣùgbọ́n kí ló wá dé nílùú tiwa tá a lè lẹ́nu sọ̀rọ̀ kí ló wá dé nílùú tiwa tó wá jẹ́ àwọn olórí wa gangan ni wọ́n wá ń ṣe wá mọ́ṣẹ́ kí ló dé nílùú tiwa tó jẹ́ pé àwọn olórí wa gangan àwọn gangan ni wọ́n ń pa wá tí wọ́n ń tà wá wọ́n ń ṣe wá wọ́n tún fi hàn wá wípé kò sí ní lè ṣe wípé kò sí ní tá a lè ṣe ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbóhùn sókè o ẹ̀yin ọmọ Yorùbá ẹ á dìde ẹ̀já dìde ó dá ẹ̀já ṣe báyìí ẹ̀já ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí Táíwò Adéosùn wọ́n ní na nice one ọmọ Odùduwà ni mí Àbáyọ̀ Heke wọ́n ní Odùduwà nation from Turkish ẹ̀sìn púpọ̀ Kúnlé Tóní Oyèkànmí wọ́n ní mo faramọ́ orílẹ̀-èdè Odùduwà ẹ ṣeun Ahmed Rafiu ẹ máa ṣeun o ẹ ṣe gan-an ni wọ́n ní Odùduwà ni mí tọkàn tọkàn ara wọn ni mo ṣe mm, ẹ ṣé ni ìjìnlẹ̀ fm á kí gbogbo ọmọ Odùduwà ní ìlú turkey ẹ kú ètò iṣẹ́ ta ẹ kú iṣẹ́ takuntakun ẹ ṣeun púpọ̀ ajíbádé múrítàlá olúwa yóò bá wa ṣe àmì àṣẹ ìdùmarè benson victoria fúnmiláyọ̀ wọ́n ní àṣeéṣe láṣẹ lẹ́dùwà ẹ ṣé ni sa láre àrẹgbẹ ọbaníkòrò wọ́n ní àmì o fisayọ ibrahim nice one brother ẹ ṣé ni. Prince Olaniyi uh, only we are ready to go out in Nigeria or uh, eh, out of Nigeria Oduduwa is our nation ẹ ṣe gan ni o eh, Sinene gold quid? wọ́n ní nice nice one ẹ ṣe gan ni Akíntàdé Olúwaṣeun wọ́n ní ẹ kú iṣẹ́ takuntakun o Oduduwa gbè wá o àmì àṣẹ Èdùmàrè Miriam Jimoh wọ́n ní good ẹ ṣe ni ẹ ṣe gan ni ẹ ṣe gan ni ẹ ṣe gan ni àdùkẹ́ àrẹ̀mú ẹ mà ṣeun ṣeun o oyè níyì peter ẹ ṣeun ṣeun o àdúpẹ́ lọ́wọ́ yín mariam jimoh amakinye ẹ mà ṣe gan ni o túndé john ẹ mà ṣeun o àdúpẹ́ lọ́wọ́ yín o ẹni frosh ẹ ṣe gan ni o àdúpẹ́ lọ́wọ́ yín àwùsínú mandela william àwọn ní bravo ọjẹ́wọlá Tunde joel ǹjẹ́ àwọn Baba, àwọn lọ́balọ́ba lọ́wọ́ sí òmìnira ilẹ̀ oòdùà bẹ́ẹ̀ ni o àwọn lọ́balọ́ba lọ́wọ́ sí ẹ gbàgbé nípa ti àwọn lọ́balọ́ba kò sífòyà lórí ọ̀rọ̀ ti àwọn lọ́balọ́ba dé abdulsalam akínyìn ẹ̀ṣẹ̀ púpọ̀ olúwàfẹ́mi emmanuel akínyìn o onítàdé precious adé akínyìn àkí gbogbo ẹ̀yìn ajayi ọláyínká akínyìn ẹ̀ṣẹ̀ gan ni. Ah, ẹ ṣeun ẹ̀yin èèyàn wa tí ẹ bá wa wo ètò yìí lónìí àtẹ̀jíṣẹ́ pọ̀ bíbà bíbà bíṣùá ní ojú agbágbé a lè tán mélòó ni kí a kà nínú èyí àdípèlé mélòó ni ká kà ó dà ẹja máa ṣe báyìí á kí gbogbo ọmọ Odùduwà ẹ ṣé gan ni ẹ ṣeun ẹ̀yin bàbá àtẹ̀yin ìyá wa ẹ ṣeun ẹ̀yin ìyá ẹ̀yin ẹ̀gbọ́n àti ẹ̀yin ojúgbà wa nílé lóko lẹ́yìn odi gbogbo ẹ̀yin àgbààgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá pátápátá tí ẹ̀ ń jà fitafita fún òmìnira ilẹ̀ Odùduwà a dúpẹ́ yín o ẹ jẹ́ kí àtúnbá wa pàdé ní ìgbà tí a bá délé ní àṣálẹ́ lórí ìkànnì yìí ìjìnlẹ̀ FM níbi tá a ti máa kí gbogbo ọmọ Odùduwà kú oríire tá a ti máa kí ọmọ Odùduwà kú àjàbọ́ nítorí pé wọ́n ní ká máa sọ pé a ti gba ilẹ̀ Odùduwà náà Ayọ̀ Ọlárìndé Akínyìn ẹ gan ni Ògúnbíyì Joseph ẹ ṣeun o Bámisáyé Mayor ẹ ṣé gan ni o Mustapha Yusuf ẹ o Isaiah ṣèyí maiti ẹ ṣeun o sulaimon dauda ẹ ṣeun lemon salam ẹ ṣeun jamiu ganiu ẹ ṣe gan ni kamorudin oyinloye ẹ ṣe gan ni adéyẹmọ láìdì okoye thank you so much ẹ ṣeun o ó dìgbà kan náà pẹ̀lú àṣẹ ọ̀dà ẹ̀ àti ń lọ sínú train station ay ay ay ẹ lọ bẹ́ẹ̀ hàn mí ok ẹ̀hẹ́ ay ẹ jọ má bínú. Um, ṣèbí train ni a wọ̀ yín. ok all right ẹ ẹ dáká lọ. so ẹ̀yin ẹ̀yàn wa a ti ń wọnú train station lọ báyìí ẹ jẹ́ kí a máa lọ ká máa nìṣó ká máa nìṣó kí a máa bára wa sọ̀rọ̀ títí tí nẹ́tíwọ̀kì tí ó máa fi tán kí ẹ lè mọ iṣẹ́ takuntakun tí ìjọba orílẹ̀-èdè Tọ́kì tí wọ́n ṣe fún àwọn ènìyàn wọn tí wọ́n ṣe fún àwọn ènìyàn wọn ó dìgbà tí network yẹn tó bá kú torí pé bá a ṣe ń lọ yìí inú ìsàlẹ̀ ilẹ̀ ó ní à ń lọ níbi tá a wà yìí train station ni ẹ wo bí àwọn orílẹ̀-èdè Turkey bí wọ́n ṣe ń ṣe fún àwọn èèyàn wọn ìṣẹ́ tí àwọn bàbá wa tí wọ́n fẹ́ ṣe lọ́jọ́ kìíní àná lélẹ́yìí tí ààrẹ Buhari ń gbà náà ààrẹ jagunjagun tó débẹ̀ tó fagilé ó ti pẹ́ tí àwọn ará abí ti ń ṣe wá ó ti pẹ́ tí wọ́n ti ṣe wá wọ́n ń ṣe wá wọ́n rẹwà tà tún rẹwà jẹ mo tún sọ pé kò sí ní tá a lè ṣe hmm. ṣùgbọ́n ṣá o ọlọ́run ju ẹ̀dá lọ ọlọ́run ju ẹ̀dá ọlọ́run ju ẹ̀dá ẹ̀yin èèyàn wa ṣé alhaja rukayat lateef ẹ máa ṣe ń wo samuel osinaike nice one bàbá mọ̀gbà ayọ̀délé bàbá mọ̀gbà ayọ̀délé wọ́n ní a ṣeéṣe ó tiẹ̀ ti ṣeéṣe oyèbùsì òkóyè up odùduwà up odùduwà up biafra ọ̀mùtáyọ̀ abíọ́lá àṣìwà ọ̀níwẹ́dọ̀nsà akíọ̀dé joshua oyin eh, akínyìn o eh, sheikh mumin alarobi ọkùnrin eh, iṣẹ́ takuntakun odùduwà àgbèwà o o ehm, sì ní í ṣe lásán o àmì àṣẹ Èdùmàrè wàsíù mujib Odùduwà gbè wá á gbé gbogbo wa o àmì àṣẹ ó dà ẹ jẹ́ kí n máa lọ ẹ pẹ́nì ẹ ṣe tí ok so a máa fẹ́ a fẹ́ lọ wọ inú train station báyìí ẹ máa rí bí bí ó ṣe ń lọ bí ẹ̀rọ ayélujára bí ó ṣe ń lọ ní ojú òpó ẹ jẹ́ ká jà fún òmìnira wa ẹ jẹ́ ká jà fún òmìnira wa ẹ jẹ́ ká jà fún òmìnira wa kókóókó là ń rọ́fà adití kókóókó là ń rọ́fà adití kì í ṣe wípé bóyá ẹrú kan ò bá wá o èmi kan ò lè mì wá pẹ̀lú àṣẹ lọ́wọ́ ọlọ́run ọba. ẹ̀mí mímí kan ò lè mì wá ẹ̀rù kan ò lè bà wá wọ́n ní kàkà kó rẹ̀ mi máa múrẹ̀ rodò máa fi wí ọ̀fẹ́ gbéra ìfòyà òsì fọmọ olódùmarè ibi awilade yìí ẹ̀yin èèyàn ṣe rí látòkè ní ẹ̀ẹ́skálétọ̀ tí ó ti ń gbé wa lọ sísàlẹ̀ tá a bá fẹ́ fẹsẹ̀ rìn a lè rí ibẹ̀ tá a bá fẹ́ fẹsẹ̀ rìn a máa wá síbẹ̀ ó máa máa gbé wa lọ sísàlẹ̀ ṣe rí pé ẹsẹ̀ mi wà lójú kan síbẹ̀síbẹ̀ à ń lọ sísàlẹ̀ hmm, n tó yẹ kí ìjọba ṣe fún wa lélẹ̀ ara mùdùnmùdùn ìjọba tiwantiwa lélẹ̀ yìí ṣe é ti rí ṣe rí lókè lẹ́ẹ̀kan níbi tí a wà yẹn bíi pé orí ilẹ̀ ńlẹ̀ ni ṣe ti rí mọ́tò ńsàlẹ̀ ṣe é rí ṣe é rí báwọn òyìnbó ṣe ṣe ọ̀dọ́ tiwọn ṣe é ti rí inú ìsàlẹ̀ ilẹ̀ láwa yìí o ṣe é ti rí ojú òpópónà nìyẹn à ń lọ sísàlẹ̀ another escalator lélẹ́yìí tó tún gbé wa lọ ó gbé wa lọ sísàlẹ̀ ó gbé wa lọ àwọn kan nìyẹn o tí wọ́n ń wọ lift lift nìyẹn tí wọ́n gbé látòkè gbogbo ẹ̀ ní ìjọba wọn ṣe fún wọn gbogbo ohun amáyédẹrùn á tún lọ síbò míì láti tún lọ wọ another lift lọ sísàlẹ̀ ẹ máa ka o bíbá ìsókè báyìí ó story building lọ láti bíbá ìsísàlẹ̀ ó story building tí a kọ́kọ́ sọ̀kalẹ̀ wá sísàlẹ̀ ẹ máa wò àwọn ọkọ̀ ìjọba lélẹ́yìí ẹ̀rí bí náà ṣe tàn yóyóyó bó ṣe ń tàn two four seven yẹn no epileptic electricity níbí a tún yes. Do you know Tan Sandra Just one. I'm, I'm sorry. I, I don't know. Thank you. Okay. escalator mi ni e o na ti le leyi e ti ma wo ileyi na o ju story building si sale sari pe network si wa o si nlo o si nlo be o network si wa o si nlo to baje je nigeria ni e le netwọk network mo e wa lori ile gan e wa nita gbangba e ko netwọk network e ma rin e ma ra antenna ke tori network e orile ede bi ko bi be ke ti ri e ri bon se tí gbogbo gbogbo ẹ̀ ṣe mọ́ lólólóló ibi tá a ti wà lókè lẹ́ẹ̀kan o escalator míì la tún gùn lọ sísàlẹ̀ yìí o ẹ̀yin èèyàn wa abẹ́ẹ̀rí nǹkan bí ṣe é ti ayé nẹ́tọ̀ọ̀kì ṣì wà ó ṣì ń lọ tá a bá tún wá kú òǹbí tán àá tún máa tẹ̀ka àá tún máa tún lọ síbòmíì elédùwà ti gbà wá káwọn wa gbára wa ló wá kù elédùwà ti fún wa ṣe káwọn wa fúnra wa ṣe ló wá kù gbogbo ọmọ Odùduwà pátápátá ilé kòkòrò tá a gbé àwọn security nìyẹn àwọn security nìyẹn bó ṣe jókòó